ṣá ṣe máa lọ gẹ̀ẹ́sì kó dáfẹ́ lọ gẹ̀ẹ́sì ṣá. èèyàn má dábàá ṣe rere o èèyàn má dábàá ṣe rere o èèyàn má dábàá ṣe rere o. kí ló ń ṣe gé bọ́bọ́ yìí báyìí. Ah, eléyìí ti di nǹkan mi o. Ah, ah, ẹ̀yin babes ẹ̀ dúró kí ló dé tó fi jẹ́ pé ọmọ ádámù ẹ̀ṣẹ̀ rèé ní wèrè yìí máa ń pariwo ní gbogbo ìgbà. mi ò rí kankan náà ọ̀rọ̀ tó ń sọ náà wèrè tára ẹ̀ ò yá ó rí bó ṣe gíràn ó wá ń sọ pé ọmọ ádámù ẹ̀ṣẹ̀ rèé ó wá ń kàkún so mi èmi ò rí kankan náà ọ̀rọ̀ tó ń sọ àwọn àǹjọ̀nú tó tó ń bá rìn nǹkan tó ní kó máa sọ ló ń sọ yẹn so kò sí bàbá lánàá nǹkan tó ń sọ náà. má sọ bẹ́ẹ̀ wèrè lásán kò nítumọ̀ ọmọ ọdún mẹ́rin gan lè sọ amátaba tẹ̀bẹ̀rẹ̀rẹ̀ wọ́n tó bá mọ ọ̀rọ̀ tó sọ ọmọ ìpẹ́kọ̀ tó sọ nìyẹn so wèrè sọ̀rọ̀ ẹ wá ń kàrà mọ́. ó nítumọ̀ o ó ní ìtumọ̀ gbogbo ọ̀rọ̀ tó bá tẹnu rẹ̀ jáde gbogbo ẹ̀ pátá ló nítumọ̀. ẹ jọ̀ọ́ ẹ má bínú sá kí ló máa ń ya àwọn èèyàn wèrè gangan torí pé tẹ bá débí wèrè ni bẹ́ẹ̀rin sọ́tún wèrè bẹ́ẹ̀rin sósì wèrè kí ló dé kí ló ṣẹlẹ̀. <laughs> yes sir ọ̀rọ̀ yìí ń ṣọ̀rọ̀ ẹ̀yìn o ó ṣe jẹ́ pé amáyé lomi lẹ́yìn agbádùn tó bá máa fi dọ̀la kò ní gbádùn mọ́. ṣé rí nǹkan tẹ́yìn ò mọ̀ ni wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́yìn bóyá wọ́n ya wèrè tí wọ́n ò ya wèrè ẹlòmíì dẹ̀ wà tẹ́ ò bóyá ó gbádùn tó jẹ́ wípé wèrè pọ́nbélé ni ṣùgbọ́n èyí tó jù ń bẹ̀ àfọwọ́fà ni ṣùgbọ́n wá san kò san ọlọ́run ní fi ròyìn ìdánikẹ́ni yín wò ẹ jọ ń torí ọlọ́run ẹ máa ṣọ́ ọ̀rọ̀ ẹnu yín ẹ má fi wèrè ẹ má fi bá ayé ṣeré. ẹ sà èmi náà ní ìbéèrè kan tó fẹ́ bí yín. màá dẹ́ lóhùn ṣùgbọ́n jẹ́ kí n sáré parí nǹkan tí ẹ bá wá. ṣẹ́rí pẹ́ẹ́dì sẹ́ ń wò yẹn aláàánú ènìyàn ni Felix tó bá ń sọ pé ọkùnrin ọkùnrin ni kò sẹ́ni tó bá ẹkún dé ọ̀dọ̀ ẹ̀ tí ò mẹ́rin jáde ṣùgbọ́n tó kó fẹ́ sáré ayé ó ń lé ayé tí kò lè bá ẹ mọ̀ kọ́kọ́ pé ayé ni ayé àlè bá ni ayé anamọ́nọ́yé ó sáré ayé títí nìyí òun ló fi bá rẹ̀ níbi ló ti bá rẹ̀ yẹn lórí ìdílé mi mo dúpẹ́ ẹ ṣé olúwa ẹ dáríjì olúwa ẹ dáríjì ẹ̀ṣẹ̀ kọ̀kọ̀ ẹ̀ṣẹ̀ gbangba olúwa ẹ dáríjì wa ọlọ́run ẹ dáríjì wa ààbò yín ẹ wá fi bò wá lórí ìdílé olúwa ẹ dáàbò bo ọkọ mi ẹ dáàbò bo àwọn ọmọ mi pàápàá jùlọ rọmọkẹ́ ọlọ́run elédùnmarè ẹ bá mi wò ẹ bá mi dá sí ẹ bá mi ṣaláàbò ẹ níbi tó wà kó má ṣèrìn kó má ṣì kó má ṣì kó má ṣì gbogbo ìbànújẹ́ ayé kó má ṣẹlẹ̀ lé lórí ẹ bá mi gbà àánú ni kẹ́ bá mi fi gbà. mọ́mí rọmọkẹ́ mo ti wà ń bì. mo ń bọ̀ o. lágbára ẹ̀jẹ̀ jésù ẹ̀fàánú yín gbà lórúkọ jésù kristi ni mo gbàdúrà àmín àmín àmín lórúkọ jésù hallelujah. àmín. mo ẹ káàárọ̀ ìyá mi ẹ rọra ẹ lẹ ṣé dáadáa lẹjà àwọn ọmọ nǹkan ẹ rà mà. torí nǹkan tẹ sọ fún mi yẹn torí ẹ mo ṣe wá láàárọ̀ yìí. ṣe ah, ṣe mo dúpẹ́. ẹ ní sùúrù ṣé mọ̀ pé ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ òun ni iyọ̀ ọmọlúàbí ó ní nǹkan tèmi àti yín jọ sọ àǹtórí nǹkan tẹ sọ pé ẹ fẹ́ fowó ìṣe torí ẹ ló jẹ́ kémi náà sáré bá yín wá torí àbí amọ̀ lèmi náà ó yé mi nǹkan tẹ̀ ń sọ ẹ jọ ẹ jọ àsìkò tá a jọ dá ẹ má jẹ́ ò kọjá mo fọlọ́run bẹ̀yìn iṣẹ́ ti gbọ́ ẹ jọ. ẹ ṣe ọlọ́run á tún ti yín náà ṣe gbogbo àwọn ọmọ yín tẹ bíbá ilẹ̀ máa jèrè wọn ẹ ní fojú sunkún kankan nù ẹ wò ní gbogbo ọ̀nà lèmi náà máa sapá mi láti wá owó yẹn dá padà fún yín mi ì dẹ̀ ní tẹ́ ọlọ́run ò ní jẹ́ kí n tẹ́ lọ́wọ́ yín ẹ ṣe gan ni orílẹ̀ ṣe mí mi ì gbọ́dọ̀ fi bí ṣú yín ẹ ṣe òun é bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ẹ má jẹ́ ó kọjá àgbàtàjọ sọ ọlọ́run ò ní dójú tì yín o ibi tí mo ti yọ mo gbọ́dọ̀ dá padà síbẹ̀ ìgbà tí mo rí pásìkò tájọ sọ yẹn ó máa rọrùn pẹ̀lú kíní ẹ̀ mo ṣe kó ẹ jọ ẹ jọ mú fọlọ́run bẹ̀yìn ẹ má jò kọjá o ẹ má jò kọjá o ẹ ṣe ó dàbọ̀ ó dàbọ̀ yes ma. ẹ ṣe o ah, ọlọ́run ò ṣe ọlọ́run mo dúpẹ́ o. Ah, ẹlú ọkọ mi ẹ̀hẹ́n káàárọ̀ ṣé dáadáa ni ẹ̀hẹ́n ẹ owó yẹn ni mo fẹ́ sọ fún ẹ o mo ti rí máa lọ bá ẹ sẹ́ǹdẹ̀ ń sìn ẹ̀hẹ́ tó bá ti rí kó jẹ́ kí mọ̀ ṣó ti gbọ́. Muna me nine le lavo do six kele be ti le le ana ti le le. Bàbá Bàbá tó dé ẹ you know say your tenor. Ìwọ pé ìwọ okùnrin ṣayé ni à. Bàbá ìjà ayé o o jáyé lórí tẹ́nà ẹ̀. ó sì lè jẹ tẹ́nà mi náà. ọ̀gbẹ́ni dáhùn wáìn. máa wo dán náà máa wo dán ó yá i see you i see you. dáhùn wáìn. Eh! ojo ojo ojú ọjà ojú ojú ẹjọ. kúrò bẹ́ẹ̀ náà ah. so play bẹ́ẹ̀ mọ́ bọ̀dé ló fẹ́ play bẹ́ẹ̀ ọlọ́run èmi bọ̀dé ọlọ́wọ́ ẹjọ́ òun dà. odo odo odo odó ẹ̀wà ẹ̀mí kúkúrú ló yẹ kí n kì í sí ilé. ó ti ń ṣara wa dán. yóò wá ẹ̀wà ẹ̀wà ẹ̀ má mú yẹn wá o àìwo ni à ń dá kínní mo wà ń bí ẹjẹ́ ìdá àkọ́tí mo fẹ́ dáná. na my turn na ẹgbẹ́ kò ti wá dà. méjì ẹ jẹ́ kó mọ̀ pé kò sí lára wa o. ẹ̀yin ìyá mi ò sọ̀rọ̀ nǹkan. àbálọ́kọ̀ sọ̀tún ṣá. àwọn ìyá mi odó dà á síbẹ̀. ìwọ náà dà wọn wá ohun tí bá wí lónìí ká ṣe tẹ̀lé. Ah. Ah. tẹ́ntẹ́gbò. ó yá ó yá ó yá ó yá ó yá lálójú fẹ̀ ẹni àwọn dèdè tọ́ka ẹni àwọn ẹni àwọn ah. bí bàtà ti ń ké lójú fẹ̀ kíní kan kíní kan. bọ́bọ́ dá kiri ìwé. ó bà sí. gbogbo ẹ̀ náà rí isi à. ọmọ ó jẹ lọ. six méjì. ó jẹ lọ. Ah. Eh, kò sí wèrè kò sí wèrè kò sí wèrè turn by turn náà ni kò sí wèrè. this military is big brother. Eh? Ah, ah. but the military regime reports to the diary room. Clean the place and make it sparkle. Uh, but uh, you have five seconds to leave the sitting room. Oh, now. Ah, you do. I wish you were free. I wish you were two. What's it? Ah, what's that? What's that? Shut up. Àwọn military regime I said shut up. Mm-hmm. This is Big Brother. Obviously. Peter. Myself. How's your day going? Very well, thank you. How have you been? I'm fine. Uh, Do you want anything or need anything from Big Brother? Um, uh, maybe maybe a cup of a cup of James. okay, now, now, now, now, now, now, now. On a lighter note, we have seven restrooms, toilets, bathrooms, ah. and this apartment. Get all the tools and coin everywhere. Uh, but my, my own turn, I don't, I don't do this this one. Big brother is talking. Shut the hell up! Ìwọ ni military rẹ̀ jẹ́ mu gan You have five seconds to leave. But, but, but, but one thing, one thing, one thing. Tí bá ti fẹ́ fọ toilet everybody, mi lè fọ ti body, I'm sorry. Torí ìgbọ̀gbọ̀ yẹn máa gbádùn. Five! Àmì ìlè four. six máa fọ́. Four! Ìjọba ológun lélẹ́yìn. If you do not go now, you'll be evicted. Nah, you don't get choice, oh. Eh? Shit small. Nah, nah, you don't get choice. Hmm? Abu, Abu Eze, Abu Eze boy, you understand? Oh, eh? huh? Big brother. Nne, big brother, make you no mess your guy up, you understand? Huh? Eh? Abi, ìgbà tó head of house, ó fojú mi nìkan. Máa jókòó ṣèdájọ́ For the reason The father of Big Brother loves you. No, Big Brother just tamper mess with justice. Just pretend you are not seeing me. Me, I can't. Big Brother's voice. Come on, one, not every. No, I can't pretend. I can see you now, Big Brother. No, I don't my phone to That this no make sense. Uh, Big Brother was so Big Brother was the market. No more precisely. Okay. Put them to at the range Okay. And for that reason, you want to act not to máa tẹ̀ máa wà níbẹ̀. umbrellas tí ìlú owó tó kù lọ́wọ́ wà kó fún un. pàṣẹ lè yí padà. jàǹbára ta fún jàǹbá gbogbo wọn wá ń pa. àgbà mi kè ni problem ẹ̀ náà mo ní mi kí n lọ sí routing bẹ́ẹ̀ yẹn mi ò kí n ṣe bíi tiyín náà ẹ fẹ́ kẹ́ra mẹ́rò ọlọ́run ò ní jẹ́ wá tó ní tiẹ̀ síwájú jọ́ tó yọ lọ má pé fún mi mọ́ o ah irú nonsense wo leléyìí nà ah ẹ má gbà mí kẹ́ ẹ̀. ọ̀nì má ní sùúrù ó ah. ní láti bá a sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. èèyàn ń tọ́ láti kí ìṣúná mi. báwo ni kí ṣe wá bá sọ̀rọ̀. ó dá ń gbà ẹ má bínú. ọ̀nì kò bá dẹ̀ ní sùúrù kó fún bọ̀bọ̀ yìí ní chance náà mm-hmm. gbogbo wa la mọ position tó hold ní school so tó bá tó bá gbà fún at least level tó fi máa change level fi máa high sí ní school ni. <laughs> level wo ló ń sọ ó ń sọ pé level ẹ ó ó hmm, jẹ kó jọ ìwọ lójú ó máa jọ yín lójú. ẹ gbà mí lẹ́yìn tèmi ti ju gbogbo yín lọ tipẹ́tipẹ́ tipẹ́tipẹ́ ó dà pé torí pé mo ṣì ń jọ ẹ má yẹ kí n sọ̀rọ̀ ẹ pé mi láì kí n máa gbéra mi ga ẹ má yẹ kí n sọ̀rọ̀ o wọ́n sọ pé level level wo ni ẹ fẹ́ fi mí sí mi ti jù lọ ah, irú level wo ni owó jọjọrọ lọ́hùn-ún wọ́n máa tọ́ máa fún ní nọ́mbà mi. má bínú mi ò mọ̀ pé bó ṣe máa ṣe náà mo sọ fún tẹ́tẹ́lẹ̀ náà pé bó ṣe máa ṣe náà torí ẹ̀mí ṣe fẹ́ fún ní nọ́mbà ẹ̀ ìfẹ́ wàhálà jọ má bínú mi ní fún anybody nọ́mbà ẹ̀ mọ́. irú túndé yẹn sọ pé èmi túndé ah, ìyá máa jẹ mí o. má bínú mi ní ṣe bẹ́ẹ̀ mọ́. hello túndé àbí kí ni wọ́n ń porúkọ ẹ̀ jọ mo fẹ́ bẹ́ẹ̀ nítorí ọlọ́run má pe fóònù mi mọ́ má pe fóònù mi mọ́ o tó bá fi pé èmi lèmi tó fẹ́ máa pè nínú skul yìí ò rí àwọn sàwáwù ẹ èmi ló fẹ́ máa pé máa rest ẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ má pe nọ́mbà mi mọ́ nonsense. ọ̀nì ṣàtìkẹ̀ yìí sí tìkẹ̀ yìí sí ó dẹ̀jọ́ kó fún bọ̀bọ̀ yìí ní chance tí ò bá lọ́ọ̀fẹ́ kò ní máa pè léraléra báyìí náà ó lọ́ọ̀fẹ́ ni náà. stop it now báwo lè ṣe ń ṣe báyìí ṣó fẹ́ gbọ́ ọ̀nì bó ṣe wà yẹn tẹ bá bí láti ẹni dọ́là nǹkan tó máa ṣe ló wà nù ẹ̀ ọ̀rẹ́ mi sọ pé òun ò ní interest pé level òun ó ti pọ̀ ju ti bọ̀bọ̀ as imagine yẹn ó high gan ṣé o understand ni ah, ọ̀rẹ́ mi ah, tó bá ṣàti fẹ́ má ṣe ń tiẹ̀ no be by force now. mo tẹ̀ sùn ni kó tí mo wá ṣe ń sùn yìí kò yé mi kò sí irú sùn ìkọ́lẹ̀ yẹn kí n wà hmm. dáàdi mi sọ fún mi títí títí mi ò gbọ́ hmm. kí ló Túndé máa sọ pé oh, èmi Túndé. ẹ eh, lẹ́bù tí ẹ wá ìsì tí mo understand. ọ̀yà jẹ mí o ìyá máa jẹ mí o ṣé tó bá ti wà ní hostel ló fi pé bóyá

pẹ̀lẹ́ mo jáde ni ah, ah, kí ló pè mí àti kún mi báwo máa ṣe lọ sọ́dọ̀ kún mi mo jáde mo babe later later please. ta ló ń parọ́ fún lórí fóònù. ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ mi ni kò tí òkùnrin ọlọ́mọ máa dá sí ara pọ̀kúlù sọ̀rọ̀ lọ́wọ́ I don't even know why. àwọn èèyàn parọ́ ní ayé Bísí. kí ni. ọmọ Ádámọ̀ Bísí. Ah, ọmọdé yìí mo ṣú ọ pé ọ̀sán lọ́lọ́run dá ẹ hmm. tó bá yẹ pa lẹ́nu ó yẹ kó nójú tì ah! ah! olùwà bá bọ̀bọ̀ yìí bọ̀bọ̀ tó sọ fún wa pa bí ẹ̀ máa ń rùn rè. bọ̀bọ̀ yìí ni o. jọ já hmm. mi o ṣé kò sí pé bọ̀bọ̀ yìí máa ń rùn àbí kò sọ bẹ́ẹ̀. o sọ bẹ́ẹ̀. o sọ níbi pé bọ̀bọ̀ yìí ò nòwúrọ̀ àbí kò sọ bẹ́ẹ̀. o sọ bẹ́ẹ̀. o sọ pé bọ́ọ̀sì ẹ̀ máa ń rùn àbí kò sọ bẹ́ẹ̀. yes o sọ bẹ́ẹ̀. Ah! o tún wá padà wá ba lẹ́yìn. Hmm. mo máa pè é ni mo kò máa parọ́ mo kò sọ fún àwọn àzọ nípa orí ẹ tó wá sí ìgbà mo ní pé irọ́ ni jẹ́ n confirm ẹ̀ mo tún wá pè lórí fún wa sọ pé irọ́ náà ni ah! o tún wá bá bọ̀bọ̀ yìí. ìbọn ní bàbá yìí kò ṣeé rí hmm. ó bá dúró bí arọ hmm. àbí ẹ̀rùn hmm. aṣọ tó bá wọ aṣọ ọjọ́ mẹ́ta òun ni àti ẹjọ́ yàrá yìí. bẹ́ẹ̀ ti sún wa. ẹ̀dẹ̀ tí lílẹ̀ tí lílẹ̀ kí ló ṣẹlẹ̀ ṣùgbọ́n bàbá ìpẹ̀lú ló wá owó ló ṣì gan bébí yóò lójú tì rárá o ìwọ ń sọ̀rọ̀ nǹkan wà lórí ẹ o ti níwèrè lórí. yẹ èmi níwèrè. ṣe sọ ìjọ ṣe pọpọ tó ní òde. àwọn làpò èmi níwèrè mo bọ sí i. yíyá yíyá bẹ́ẹ̀ lọ sí bọ́ bá jẹ́ sílẹ̀. Eh? ẹ ní sòrò ẹ lè ṣe kí ló fẹ́ jà àbí. yes now. àṣírí ẹ ti tú o ó ah, ah. ló ń bà mí jẹ́ fáwọn ọ̀rẹ́ ẹ ó dẹ̀ ń padà lẹ́yìn wá bá mi try láti bá wọn jà màá mẹ́sàn pàrọ̀ mẹ́tẹ̀ẹ̀ta la máa da ọ̀pọ̀ tá a máa nà ẹ́ bí. Ah. kò get the fuck out of my house. Ah, ṣẹ́yìn kò tẹ́ ìdálẹ̀. mo ní kò get out of my house mi ì dẹ̀ fẹ́ rí ẹ mọ́ nínú láìfù mi. kò ní pẹ́ kò ní jọ ilẹ̀ àtòmọ́ láò tó mọ bí à ń lọ ò rí brand ẹran mi yẹn ni mo ṣe ní pé kí bá yín ra eléyìí the same thing ẹ kàn ń rí bẹ́ẹ̀ ní kankan náà ló wà ní gbogbo ẹ̀. ẹ gbọ́ nǹkan tẹ́ ń sọ ṣé ọ̀tẹ̀ sọ yẹn ṣé ó sound létí wọ́n fún ilé òkè bá mi ẹjọ́ ṣé mo rẹ́rù nǹkan báyìí lọ́dọ̀ yín rí ni àbí kí ni ọgbọ́n rọ́bì ṣọṣìlẹ̀ fi ń lọ mí yìí náà àbí ẹni kí n jẹun nǹkan báyìí ṣé mo gbé nǹkan báyìí wọlé rí. àbí wọn ní má bínú ẹ àǹtí ẹ jọ ah. ó ní òun ò fẹ́ ẹ fún lówó ẹ padà ká máa lọ. Eh, eh, eh, Eh, kì í ṣe pé bóyá mi ìfẹ́ dáwọ́ padà bọ̀ nǹkan tó wà bẹ́ẹ̀ gbé ìgbà tí wọ́n ti ra ọjà lọ́mì èmi ti lọ fọwọ́ mi ti lọ fi ra ọjà mi. Eh? Ah, ah. tí n bá gbọ́ kí ló tẹ máa ń ṣe báyìí ná èèyàn lóhùn òfẹ́ nǹkan tẹ ẹ fóun kẹ ẹ dáwọ́ ẹ padà ẹ wálẹ̀ fowó rajà ah, níbo náà ti ń ṣe bẹ́ẹ̀. ẹ fi owó mi rajà sí gbá àwọn ọmọ àyà aláìjà nìyẹn ẹ mọ́re o. excuse me who does that irú nǹkan tẹ ṣe yẹn wrong gan nígbà tí yàn fún yín lówó ẹ̀yin wá mú owó olówó ẹ lọ fi ra nǹkan míì sí orí gbà it's wrong ẹ dáwọ́ ẹ padà kàdé máa bá ti wà lọ. Eh, ṣé gbé wọn àyè ẹ mọ́re ah èèyàn burúkú ni mi ò blame yín ṣé mo blame yín ni tó ṣe wà ìmọ̀ràn kan five hundred k lọ́dọ̀ wọn six hundred k yẹ wọn kọ lọ fún àwọn aláìní ẹ̀yin ò lè mọ̀ tí wọ́n ti wá ra nǹkan tó máa tún fún yín ní fifty thousand naira pé mo dash yín ṣé mo fẹ́ ṣe jù yẹn lọ ni ṣé fẹ́ pa mí ni ẹ fẹ́ báyẹ̀ mi jẹ ṣé mi mọ wọn yín wá sẹ́kọ̀ọ́ ni. ẹ wá fi owó mi lọ rọjà sí gbá. ẹ yà ẹ má bínú ìkọ̀kan náà ló wà ẹ kàn ń wò bẹ́ẹ̀ ní ìkọ̀kan náà ni. ó ní òun ọ̀pọ̀ rẹ̀ á ní ẹ dáwọ́ ẹ̀ padà. ṣẹfẹ gbọ́ mo fún yín ní twenty four hours kẹ́ fi dá owó mi padà tí ẹ bá dá owó mi padà mo á arrest yín ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹjọ́ yín kò ṣe kí n mara nǹkan bí báyìí ah. let's go. ẹ má bínú ẹ ẹ ẹ dáwọ́ ẹ padà ẹ jọ ẹ ẹ sẹ́ndì ẹ jọ ẹ ah, dáwọ́ ah. ẹ jẹ́ káwọ́ yìí sí ẹ onídọ̀sí ni wọ́n bá yín náà onídọ̀sí kílẹ̀ bá sọ èmi ni mo gbéra mi sílẹ̀ bíbí ṣé ẹ ti máa rà kọ́ rí báyìí. ẹ má bínú ẹ má bínú ẹjọ́ yín kọ́ ẹjọ́ yín kọ́ kò kí ṣe ẹjọ́ yín ká ní mo gbé scott débi ni máa mọ nǹkan tí mi sọ. owó yẹn kọ́ ni problem bọ̀ tí wọ́n máa fi pọ̀ dẹ̀ ní mi ó bí ẹ̀mí mọ nǹkan tí mò ń ṣe ṣé mo ṣe ra nǹkan bẹ́ẹ̀ ni ó wá fi owó tèmi lọ rajà. ọmọ ìwà ló ṣe pariwo báyìí máa ní sùúrù táwọn èèyàn bá gbọ́ èlò ni èlò tá à ń sọ tó lè pariwo báyìí. owó ló dáhùn. òun ni mo sọ pé òun ìkànnì problem ṣé wọ́n lè gbàrú ẹ̀ ṣé lè gbàrú ẹ̀. ó ṣe apologize. Ah, ah. babe calm down but nǹkan tó ṣe yóò jọ mí lójú o yes come to think of it thirty thousand naira just for beverages wow ìyẹn pọ̀ gan o. ó kéré nǹkan tí mo máa ń rà yẹ mo máa ń rà tó pọ̀ jù yẹn lọ. òun ló lè ṣèlàyé fún yín ó mọ̀ mí dáadáa tí mo ìwà ti bá dọ́ọ̀dù ẹ̀ àwọn ikọ̀ mi ìmọ̀kọ́ tó máa ń wà lára mi àwọn ìgbà máa tọrọ nǹkan lọ́wọ́ mi àǹtí ẹ̀rọ àkọ́ fún mi àǹtí mo lè ṣiṣẹ́ fún yàn tẹ́ẹ̀gì tó bọ́ta mi. bẹ́ẹ̀ni o mọ̀ pé nice you nice gan. ó wá sọ fún mi kó fún mi kí ni thirty thousand èlò thirty thousand naira tó fi ń bí mi nú nìyẹn. ẹ ọ ni o máa ní láti calm down woman ẹ tí mò ń wo yẹn kò láyà rárá á ti lọ́bẹ̀ á ti lọ halẹ̀ mọ́ so definitely ó máa sanwó ẹ̀ ó gbọ́dọ̀ sọ ni oh. just calm down. ó máa dá omi padà sí nǹkan tẹ máa sọ nìyẹn wọn blame yìí me blame yìí mọ́mí ò lè blame yìí owó yẹn kò jẹ́ ọ̀kan sẹ́mi bọ́n kó jọ ẹ̀yìn lójú ah. so I need n calm down so woman yẹn take me for granted Just síbẹ̀ sọ pé kí n máa calm down so I ẹ̀yìn ẹlẹ́wàá bí tètè yín sọ ìbọn ló ń bí be sí She won't mọ mi that baby. I know. Emma, wọ calm down. Miss. Oh ọmọ I ìfọ̀ àtẹ́kùn bọ̀ ọjọ́ ìlú wọn tí mo ṣe lọ. Why? Ibo ni ọ́ ní I'm tired. I can't even talk. Ó ń pẹ́ ká tó nà pa. Ah, ó má lọ ṣe ọmọlọ́mọ léṣe omi ìsínbẹ̀ o. Ó ń pẹ́. Omi ìsínbẹ̀ o. Para òun ni ìrẹ̀tẹ́ ni mo wá. Bírọ̀ kan bá fẹ́ já. Ó ṣe fún mi lówó tí o promise me. Èmi ò ní owó kankan lọ́wọ́, mo lè yẹ lówó kankan. Ìyẹn tó yá ṣe dá padà. Ah, What's Ló ṣẹlẹ̀, ó kàn ń bọ̀ ojú ẹ̀dọ̀ ò mọ tí kí ló ṣẹlẹ̀. wọ́n máa ń tì mí inú mi ò dùn tí mo bá mọ tí mo máa bì ni. kí ló dé. ṣe rí ọ̀rọ̀ àwọn gáìsì yẹn bọ̀dá àbíkí ló kọ wọn ná mhm. ọ̀rọ̀ wọn ló ń kọ mí lóminú o níbo làwọn gáìsì yẹn ti dúró ná wọ́n kàn fi owó ọ̀pẹ́ẹ̀tì wa wọ́n kàn ná bó ṣe wù wọ́n ni wọ́n bá fún mi gan o. kí ni pọ́bíàmù ẹ̀kọ́ láwọn bọ́ìsì yìí ṣé wọ́n tó yẹ kó máa dúpẹ́ ó fẹ́ wọṣọ owó òfin rà ó fẹ́ wọ bàtà in fact ẹlòmíì gbé bùkátà ẹ̀wọ̀ ó máa bá gbọ́ kí ni problem ẹ pẹ̀lú àwọn guys yìí. ọ̀rọ̀ mi o tí ì yẹ kó wẹ́ pé mo dúpẹ́ fọlọ́n mo dúpẹ́ fọlọ́n mo ti gbégbá ọpẹ́ ẹ̀yin náà ìwọ̀n sì láìsàn táwa ní club àwa la ti ń náwó bó ṣe wọ́n ti ń ṣe bó ṣe wọ́n ti ń pọ́n wa lé guys ẹ wọ club fún o ó kàn dìde náà kàn pọ́n guys ẹ lé jù wá lọ àwa dà pé àjẹyẹ ọmọ ó kàn pa wá tì. fẹ́mi nǹkan tí j-boy sọ yẹn gangan lèmi gan tẹ̀lé ó mọ bí táwọn boys ti ń rówó náà à ń jẹ àmú kí la tún fẹ́. ọ̀rọ̀ mi ò yẹ ẹ̀yin méjì tọ́ọ̀ ń bá yẹ ẹ̀yin méjì ni ẹ̀ ní sọ̀kọ̀ tẹ́ ẹ̀ ń sọ yìí pé kò sí wàhálà èmi ti mọ̀kọ́ tèmi máa ṣe o. kí ló fẹ́ ṣe. èmi fẹ́ bẹ́sẹ̀ tèmi sọ̀rọ̀ ni o ah. àwọn gáìsì mo fẹ́ lé wọn bá sẹ́ẹ̀ mo lè fẹ́ jù wọn lọ gbogbo ọ̀nà ni máa fi lé wọn bá o àwọn Yorùbá ní ọwọ́ mi ò tó máa fi ògàn fá ni o. ọ̀bọ̀ lọ ní sùúrù ìwọ ló ní ẹsẹ̀ o ìwọ ló dẹni bàtà tó fẹ́ tì bọ̀ mm. tẹ gbogbo wàhálà tó bá ti fà wọ́n máa bounce back sí lórí. bẹ́ẹ̀ni. wọn kò lè bounce back sí lórí. àwọn òbó ní pọ́n wọn àlejò wa lọ́nà ọbọ̀ ló máa pọ́n àwọn náà lé kó máa dákọ̀ tàwọn náà ibi tá bá dé. wọ́n lè mú máa hàn press kí ló ń ṣe bọ̀bọ̀. à ń kìlọ̀ fún ẹ sí ògbọ̀ tí ẹ ló máa dà tó bá yá o. wọ́n ò fẹ́ mọ̀ o mi ì fẹ́ mọ̀ kó tó ṣe rárá èmi náà bọ́wọ́ láti wọ̀ òkè ń bọ́lọ̀ gara tán ń bọ́lọ̀ ṣe bó ṣe wù mí. ayé ẹ̀ ṣe òun ẹ̀bẹ̀ ni mo ń bẹ̀ òun ayé ẹ dákun ẹ ronú jinlẹ̀ kò sí kankan tẹ́dá lè ṣe pamọ́ tí ó padà nítún fún ayé gbé dákun ọmọ ẹ má bínú nǹkan ṣe ti gbọ́ irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́ ẹ má bínú. tí bá ní mi ò bínú rọ ni mo pa kòsí ó dùn mí gan irú mi kọ́ lè kẹ́ ṣe orúkọ bẹ́ẹ̀ yẹn sí náà mo ò bínú mọ́ ṣá hmm, bí àkẹ́lọ́ kó wá mo fẹ́ try ẹ̀ ọlọ́run jẹ́ kó bá mi lára mu. alágbára ló máa bá yín lára mu ẹ má wò. ọlọ́run ayẹ kó bá mi lára mu. alágbára ló máa bá yín lára mu ẹ má wò. kó wá. láìka àwọn oúnjẹ bẹ́ẹ̀ yìí bọ̀ kí mo fẹ́ ṣe bí àkìdẹ̀ má gbà wọn torí àwọn oúnjẹ yẹn gan bá mi lẹ́rẹ́ wọn kó sì kó wà máa wá àwọn tí máa fún sí ìbálẹ̀ jẹ. ọdẹ sà ọdẹ sà ọdẹ. ọgbọ́n yìí sà. ẹ̀mí ló mo pè é ẹ̀mẹ́ta lẹ pè uh, But as a matter of fact, I am not happy with you. Enu mi ò dùn sí rárá rárá rárá. The state at which tí mo bá ilé mi ń bá tí ah, ó bá inú mi jẹ gan. I don't like it. Ṣé o try láti sọ fún mi wípé o ò lè mójútó nǹkan mi tí ń bá sínbẹ̀ ni? Rárá sáà ẹ̀kọ́ má tiẹ̀ jẹ́ tèmi bó tiẹ̀ jẹ́ tẹ́lẹ̀lẹ́ni so o ò lè mójútó nǹkan tí ò ń ṣe tiẹ̀. ara sàn. the state tí mo ṣe bá ilé mi pé ṣe lítà everywhere dédé everywhere rú kò tẹ́ mi lọ́rùn. ẹ ṣé mo máa dáa kó jẹ́ pé tí n bá fẹ́ travel kí n tilẹ̀kùn lè mi wọ́n kì í ṣe máa sọ pé kò gbowó kó lọ rẹ́ǹtì ilé síta ó máa fi òbóyá mú gbéraga sí ọ ó fi pé o ò lè tọ́jú nǹkan mi náà it doesn't make sense it doesn't. i'm sorry sir ẹ má bínú sí mi ṣẹ́ẹ́dẹ̀ wá rí sá níwájú ọlọ́ọ̀bá tí ènìyàn èmi kọ́ ni mo mẹ́sàn-án fi lé àwọn ọ̀rẹ́ mi ló mẹ́sàn-án gbogbo léyìí mo dẹ̀ máa ń sọ fún ọ mo máa ń wọ̀n wọn severally wípé tẹ bá ti mẹ́sàn-án fi o ẹ máa try láti máa clean ilé ẹ mọ̀ ó wà dàbẹ́ ní pé èmi gan ti fún ọ bọ́dí ìtìjú àwọn náà dẹ̀ ti ń fíw pé ṣé torí pé ọ̀nkù mi ọ̀nkù mi scott wọn àbí òun ló fà á tí mo fi ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ sí wọn. sá ìkan tó fà á nìyẹn sá ẹ̀yin náà mọ̀ mi ẹ̀yin náà mọ̀ pé mi mi ń ṣọ̀lẹ mi ń ṣèyàn bẹ́ẹ̀ gbogbo tágbà tẹwà lára ọ̀hún ẹ̀yin náà mọ̀ máa ń tọ́jú lẹ̀ àtòkè àtìlẹ̀ máa ń tọ́jú ẹ̀yin fún gbogbo àwọn mọ́tò yìí gan máa bá yín fọ̀ sá ẹ̀yin náà mọ̀ ẹ má bínú sá. àwọn ọ̀rẹ́ ẹ̀ sá ló ṣe lébi báyìí. àwọn phones, mi tí mo kó sínú wardrobe mi ní yàrá mi àwọn fóònù mi kọ́. sà ṣẹ́rí ṣẹ́rí lè pàtí fóònù yẹn lóòótọ́ lóòótọ́ náà èmi máa iPhone twelve pro max yes sir ìyẹn ilé ìtẹ̀sẹ̀ rà kẹ́tọ́ travel then àwọn ilé tó wá kù àwọn ọ̀rẹ́ mi wá pín sọ́wọ́ lẹ́yìn kọ̀ọ̀kan àwọn ọmọ mo dẹ̀ wọ́n mo sọ fún ọmọ ní kó máa mú o pé tó ń kú mi bá dé wọ́n máa para o but mi wàá mọ̀ gbà tí. ọ̀dẹ́ sà you and your friends had the guts, the nerves, the effort láti wọnú yàrá mi lọ ẹ dẹ̀ kó àwọn fóònù mi ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí lo. stylishly sir. I am a o what what what an insolence. láti ṣe àmà àti ṣe àrẹ. ọkọ tó máa ń ṣàwọn gáìsì ni ọkọ tó máa ń ṣàwọn gáìsì wọn fẹ́ kó bá mi lọ́dún gbọ́n mi kó dẹ̀ sọ fún wọn mo sọ fún wọn kó máa fọ ọkọ fún wọn oníléèsì bó ṣe fi ṣàlọ́ lóyún burúkú bàbá òbí yẹn ló wàhálà kò sí wàhálà tẹ́gbọ́n mi bá ti lé mi jáde báyìí gbogbo àjọ ń jáde at the same time ni ọdún àjọ padà sí street ọdún ọ̀ máa ń gbọ́. Dásọlá ṣé ẹni tó gbọ́n bẹ̀rẹ̀ mi lélẹ̀ kí ló wá ṣe ń bí nínú kí ló wá ṣe ń mọ bí kí ló wá ṣe ń bí ṣé máyì náà ń pè mí fún máyì stupid gan náà ó gbé mọ́tò mi láti jọ ọjọ́ yìí mo dẹ̀ ń pè é mo ń pè é ó ń pa fóònù fún mi ẹlòmíì ń gbé kọ́. má bínú ẹ̀bẹ̀ oh. náà ní máa bẹ̀rẹ̀. ẹ̀bẹ̀ òbí òṣì ló ń bẹ̀ mí yẹn ó sì bára ẹ jẹ́ because a ní business láti ṣe mo ṣì ní mọ́tò tí mo fẹ́ rà mo ṣẹlẹ̀ nìkan mo fẹ́ rà lọ́wọ́ ẹ̀ má bẹ̀ mí lẹ́bẹ̀ òṣì. mo fẹ́ lẹ́dá ìyá yín bẹ̀ yín ẹ dákun. Ah! má yín múnú bí mi ọ ẹ̀bẹ̀ òṣì wọlé sẹ́bí àdìgbò yẹ bẹ̀ mí ọ̀tọ́ yẹ bẹ̀ mí orí mi gbóná sí ni. Hmm. kódà omi sísun mo wà látijọ́ ẹlòmíì ní gbé kọ yín kì í ṣe. sọ dúpẹ́ lọ́wọ́ orí ẹ̀ dúpẹ́ lọ́wọ́ orí ẹ̀ gidi kọ̀ọ̀kan ká ní pé ò gbé mọ́tò mi wálé ni mo ti ní wíkẹ́ndì ni màá fọlọ́pàá gbé ẹ ah kò sẹ́yẹ́ máa ń ṣe nìyẹn máa fi mọ́tò yàn máa lọ gbá àwọn girlfriends ní kiri ní ra mọ́tò lọ́wọ́ òde òòlò mọ́tò mi òde lẹ́sùn. ó ti tó ó ti tó ọ́nù ó ṣàrípẹ́ ni yìí ń bẹ̀bẹ̀ látàárọ̀ ni. fún mi kì mí fún mi ní kì mí. ó sì ti tán yín. ẹ fún mi ní kì mí. ẹ dákun só ti tán ẹ má ṣe bá òun ẹ má ṣe bá òun. pásítọ̀ bá mi try rubbish yẹn jọ mi mi blame mi ẹgbẹ́ mọ́tò àwọn èèyàn máa fi ah, tún fọ̀pọ̀lọpọ̀ kan ṣe. ẹ ṣẹ́yìn náà ti rí pé ẹ̀ ń ṣe ẹni àpọ́nlé. I can't. Right? in this role. So ẹ ti rò bí abí mo ṣe máa ń lọ tẹ́lẹ̀ tí n bá fẹ́ padà wálé màá kọ́kọ́ pè é pé à máa dé next week o máa dé lọ́túnla o so by the time tí bá máa padà wá ẹ máa ṣe bọ́mọ dáadáa gbogbo ilé àti mọ́ everywhere máa wà okay so you guys have been deceiving yourselves not me. actually sir I told them. At, mm -hmm. would, you, would you hmm? shut up. Mm -hmm. would you shut up. òyìnbó hmm? ìbéèrè ó Ah, it's okay àwọn phones mi tẹ lọ kó lu yàrá mi kọ. ok òun ló wà lọ́wọ́ yín náà bá mú tiẹ̀. I told you to give him give him your phone. shut up shut up. ẹ gbàjà ni ti jẹ́ kí n lọ bínú. Ah, ah, picture ẹ ló tiẹ̀ fi ṣe wallpaper. <laughs> ẹ o fit square yẹn. Oh, èmi náà rí kó fine fine boy tàbí fún mi. actually sir ṣe ní ford yìí mo fi pé tí èèyàn bá lò tí ẹ pàdé kẹ ṣe ó lè lọ steve. ìṣúná la ṣe wò pé ká máa bá yín bíi servicing ni àgbọ̀nrín ṣe ká máa eh, bí ẹ ẹ ẹ kọ picture yas wallpaper sórí fóònù mi. Eh, that was a mistake fọ́tò ìgbà tí mo wà secondary school ni. you stupid. Eh, bọ̀dé fún mi ní fóònù ọwọ́ ẹ. okay. ìwọ ò sinmi tẹ́lẹ̀ ìgbà wo ló darapọ̀ mọ́ wọn. ah adafin sir èmi ò máa fi taratara darapọ̀ mọ́ wọn. mo rò pé ò ń ṣe èrè. ok mo dara but mo kàn máa wá on and off. ọba ọba máa múlẹ̀ fún wa. obi ẹ ẹ ẹ sà kàtẹ kọ fi tiwọn lẹ mọ pé bí àbúrò lèmi jẹ sí wọn so tó máa ní kí n. àbúrò ta ni. ẹ ẹ yẹ kẹ dájú tèmi mọ dáadáa because the last time tẹ wá tí bọ̀dé ò sí around èmi ni mo bá yín kó ẹrù láti inú mọ́tò wá sínú ilé tí mo fi sọ fún yín pé ọmọ mi fẹ́ gbá bọ́ọ̀ jẹun ni ohun tẹ́ sọ pé man that's a good dream pé kémi náà tẹ̀ popular bíi àwọn sí Ronaldo àti Messi tẹ́ wá promise mi pé ẹ bá mi ra boot bọ̀ tẹ́ bá ti ń bọ̀ ó dà pé ẹ̀rọ ti bá mi rà bọ̀ so èmi ti clear nìyẹn you know. ọkú ṣé èso epo ti deny wa ẹ̀ka kó ti gbọ́ ẹ̀kú fọ́n kányákányákányá ọkọ. kí ni. ṣe rí bẹ́ẹ̀ ṣe ń wé ṣe lọ́jọ́ tẹ dé tẹni tọrọ yín fẹ́ ṣe birthday tó fẹ́ pé fifty tí ẹ fi sọ wípé òkè ẹ ra wáìn kan òbúyẹ gbàgbé sí airport ní àbúyẹ ìrántí gbé e. fifty years old and wáìn tẹ ra yẹn. sir ẹ mọ̀ pé ẹ mọ̀ pé ẹ mọ̀ pé àwọn méjèèjì lọ́jọ́ mi. bẹ́ẹ̀ni ah báwo ah! kí ni kí ni ọjọ́ mi. ọkọ actually actually. ọmọ ìgbò actually àwọn náà mọ̀ pé bí àbúrò wọn yìí jẹ́ sí wọn sọ wọn náà ní kí n gbé ṣé wọn kọ́ lè fi ṣe live video ni àwọn kọ́ lè fi ṣe live video lórí kí tẹ́fí tẹ́fí ṣe kí ni tẹ́fí ti déta wọn mọ́. bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí ẹ̀ rí i pé one after the other ẹ̀ dẹ̀ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni tí ayé ẹ̀ ti lọ́ọ̀ ẹ̀ẹ́dẹ̀ sọ bí èèyàn tí ayé ẹ̀ ti pọ̀ olúkúrú muṣu. ayé wọn ti lọ́ọ́ ní wọ́n fẹ́ fi tí wọ́n bá tèmi jẹ́ ni. ní sùúrù ìwọ sọ wípé ìwọ sọ wípé o ń ṣe off and on. bẹ́ẹ̀ ni ẹ yes tó bá ti pè mí wá ni mo máa ń wà. ẹni sòrò. irú eléyìí jí òkú. ń ṣe off and on. Yes o dẹ̀ jí wine fifty years. no no no àwọn ọmọ máa ń pè mí tí wọ́n ti ní kí wọ́n bá ẹ̀ mọ́ pé bíi àbúrò wo ẹ jẹ́ sọ. ibi mo gbé ò ń ṣe off and on fóònù mi wà lọ́wọ́ ẹ̀ tó bá wá gbé bí kọ́ wá tilé kúrò bí pamọ́ fóònù ẹ ṣe gan pé ẹ ká bá a bọ́ ṣe máa discipline ẹ̀ sí. gbé dàn dẹ̀ èèyàn gidi ni mo pè wọ́n síbí mo lu dàgbà jù láàrin wọn. corporate kò drop phone yẹn síbí mo láàrin wọn. I used to see you as a responsible person. I'm still responsible. Don't believe òyìnbó lẹ̀ òyìnbó lẹ̀ ahead of our kọ́lá ṣe lọ́wọ́ náà ìwé ìgbòho. Bílífù náà. Wọ́n ní kò ń fún wa. Ṣé bó bí lóko tàbí ó bí nà? Ó nà. Fún mi. Fún mi ní fóònù náà. Wẹ́ẹ̀. Fóònù ló ní fóònù. Give it to me. Ẹ ẹ ṣé ẹ̀ṣẹ̀ ni wípé mo gbà yín sínú ilé mi. Ẹ̀ṣẹ̀ fóònù. Ẹ at the end of the day ẹ wo bẹ ṣe damage microwave mi àti ah. gas cooker mi. ṣé kí n kúkú fọ́ gbogbo ẹ̀ lójú tó pátápátá kí n gún ọ̀dà ọ̀nkú á dà fún yín ṣe bìlí péjọ tí gas coke yẹn tó blow báyọ̀ ọmọ tó gbé wálé tó ń rún lórí bẹ́ẹ̀dì inú yàrá nígbà tó ti wà alright ó wá ń feel bí onílé actually we ẹ jẹ́ kí n sọ ó ń feel bí onílé ó wá oró tó wẹ̀. we were Bayo! we were tipsy. Bayo! we were all we were tipsy. we all shut up. I have uh, an ah. explanation to this. Uh? Eh? Sorry, I have an explanation to this. Sun. Uh, eh, I have an explanation to this. Ṣé rí ti gas cooker yẹn? Eh. Ìgbà tá a dé, mo sọ fẹ́ ní kó má yẹ ká lo gas cooker. Eh? Pé kó jẹ́ kí n lọ gbé stove bá. Stove nílé olówó. Stove nílé olówó. Ṣé ṣe gbọ́? Báwo bá dáná ògì? Ẹ̀wù ẹ̀wù ẹ̀wù ẹ̀wù. Ah! Ṣé wá ní ti microwave yẹn? Ti microwave yẹn, òun ló fẹ́ wọ́ọ̀mù ògì ó wá lọ po ògì sínú stainless kílẹ̀ àwọn steel yẹn eh? ó wá gbé sínú microwave bá ṣe gbọ́ gbùm ah. nìyẹn. Ah! ṣẹ̀ṣẹ̀ rí pé wọn ò eh, eh, fowó tọ̀ wọ́n wípé wọn fowó tọ̀ wọ́n. wọn fowó tọ̀ wọ́n ọ̀rẹ́ ìlérí ṣe fẹ́ lo stove ní olówó ilé ìtún fífi irin sínú microwave wọn fowó tọ̀ wọ́n. ok ṣé kí n ṣe kókó fọ́gbọ̀ ẹ lójú. ọ̀nkú ọmọ tí bọ̀dà báyọ̀ gbé wálé ah, that same day bẹ́ẹ̀dì yín náà lò ẹ eh, náà mo ti ní kí fọ́ gbọ́ lójú ṣe bẹ́ẹ̀ pa wáyé mi. ó fò fọ́ yẹ́rù yẹ́rù yẹ́rù. you brought a girl to this house and you consummated with her on my bed. we were tipsy. you pariwo you you you lórí lórí lórí bed mi kò ní dá fún ẹ kò ní kúre. Rọ́mọkẹ́. sá ẹ ti ń lọ ni. bẹ́ẹ̀ ni. ẹ ti rákànjì ni. n kúkú tí ìràkànjì àmọ́ mo ń wò pé ọjọ́ ti ń lọ bóyá kí n kúkú fẹ̀ kan wà délé. ó dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀ náà ló dé. ẹni à ń sọ̀rọ̀ ẹ̀ rèé o Àkànjí ǹlẹ́ Àkànjí ó má jẹ́ pẹ́ díẹ̀. ẹ ẹ má bínú èmi náà gbìyànjú láti gba gbogbo ẹjọ́ ni àmọ́ Ah. Ah. ẹ ṣeun. ṣé bàbá mi òkú gbogbo gbà ọlọ́run á bá mi dá ẹ láre iṣẹ́ oníyà o ṣé mo dúpẹ́ ẹ wọ ẹ tètè máa lọ ẹ tètè máa lọ kílẹ̀ tó ṣù ẹ̀rọ alójú ọ̀nà. Hmm? ó dàbọ̀ o ẹ rọra o. ṣàgbéjẹ mọ wá ohun tó ń tó mọ sọ kó kọjá ẹ ọ̀rẹ́ wò. rọmọkẹ́ jọ̀ọ́ torí Ọlọ́run rántí ọmọ ẹni tó o ṣe o rántí ilé tó o ti jáde wá o hmm. èkejì tún dàbí ẹ o àlá tí ìyá ẹ lóhùn ńlá tí mo rọ fún ẹ nínú ilé hmm. jọ̀ọ́ torí Ọlọ́run fiyèsí o fiyèsí o kíyèsára o fún wọn pé àlá ìyá ẹ kì í ṣe kó má ṣe Ọlọ́run aṣọ ẹ bẹ́ẹ̀ o wo owó tí àkànkàn ní kò fún ẹ nìyẹn. wọ́n tún ń yẹ̀wò ẹ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀. Ah, ẹ ṣe wà ẹ káàbọ̀ mo ń bọ̀. mi ò ní lè dúró pẹ́. ẹ máa ètè ló dájú tá tráfíkì yẹn máa pọ̀ ètè máa lọ. jẹjẹrẹ hmm. máa gbà láì lọ mo rí ẹ náà o. dáyàjà mi oh. ẹ wọlé ni. Ah, ah, ah. Eh, ta ni ẹni tó ń bá sọ̀rọ̀ ta ni máa nì. ṣeré very nice man ìkọ́ náà workers dádì mi ọmọ ẹ wà school yìí tó bá ti wá wo ọmọ ẹ á gbé nǹkan wá fi mi nù. because mo ṣáà wonder pé ta ni irú ẹni tó dúró síbẹ̀ yẹn tó lè máa bá sọ̀rọ̀ báyìí. very nice man in eh, fact but wọ́n ṣe wá jẹ́ òṣìṣẹ́ dáadé ṣó yẹ kó tún máa gbà nǹkan lọ́wọ́ wọn you should give him not collect from him. no ẹ ẹ ọ̀ndà ṣe pé àwọn Yorùbá um, ṣe yín máa mọ̀ nǹkan tó ń ṣe o bó ṣe wà every time tó bá ti wá báyìí ni máa ṣe transfer fifty k sí wọn sọ́ṣà máa lákọ́ṣà sí pé ẹ̀yìn kì í ṣe àgbà ó mọ ọ̀rọ̀ Yorùbá a ṣàfẹ́ kówó sí mi lọ two k lọ́kọ́ fún mi lẹ́ẹ̀kan mo pé kí wọ́n fi two k ṣe ìfà ah, eh, tó ti sú mi very nice man. Ah. tó bá mọ̀ nǹkan tí dáàdì mi ti ṣe fún máa yẹn mm. ah, àwa wá sí squeak ò ní gbé nǹkan fún mi kí lè kàn mí máa gbé fún mi mọ̀ tẹ́ bá mind. Ah, no ní sùúrù ah, ní sùúrù náà yẹ ká tiẹ̀ wọlé mo ṣe máa lọ tún délẹ̀ because mi mọ̀ kọ́ tó tún wà ń bèkín lè mọ̀ kọ́ ti máa ẹ̀ pé mi all right ah ọlọ́run ẹ wá. báwo ni ọ̀rẹ́ mi báwo lọ́jà. Ah, a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àmọ́ ọjà kò yá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Hmm ọjà ò yá o. everywhere ni bóyá eré ń dogo bí nìyẹn ọlọ́run ṣàṣàánú wa. àmín ni ṣó ń gbúrò ọ̀rẹ́ ẹ̀. ọ̀rẹ́ mi wo. rọmọkẹ́. ah <laughs> rọmọkẹ́ ló pè ló fi dára lẹ̀ rọmọkẹ́ èmi ò gbúrò ẹ̀ o. lóòótọ́. òótọ́ ni mi rò bí ó tiẹ̀ wáyé látìgbà tó ti lọ because tèmi ò bá tiẹ̀ rí àwọn èèyàn máa rí ní àdúgbò tó dẹ̀ máa sọ ní àwọn rí ọ̀rẹ́ o ọ̀rẹ́ ẹ̀ wálé o so mi ìrò bí ó wálé. <laughs> Ah, ó ga o ẹ jẹ́ pé kò tó wà yẹn ó dùn fún gan nìyẹn o. Ah, eh, ẹ máa gbọ́ ọ̀rẹ́ mi ṣá nígbà téèyàn bá wà níbi kan tọkọ ẹ̀ balẹ̀ tínú ẹ̀ dùn kí ló fẹ́ wá ṣe níbí báyìí èmi gan bó ṣe ń wo mi tèmi gan bá rí èèyàn mú mi lọ sẹ́kọ̀ọ́ kí n darí fọkànbalẹ̀ níbẹ̀ tó yẹ pé ṣé wọ́n gbogbo tí èèyàn ń ta ọjà tí ò ya èèyàn tó wá jókòó sí ìbáyìí ó dẹ̀ ṣọ́ ní pọ̀jà máa yálé èkó yẹn mi wá ní jókòó síbẹ̀ màá jókòó sí abúlé ń bì báyìí. máa tọrọ ẹ kò síbi téèyàn wà tálájẹ ò sí ọlọ́run ọ̀fàlùbá oh. ibikíbi tá a bá ti ń ta ọjà kọ́lọ́run ọ̀fàlùbáríkà sí. Ah, àmì o ah. àmì o àfàlùbáríkà ni kókó. ẹ wo ẹ ṣeun àlàáfíà mo kúkú bá. <laughs> báwo ni ṣé ẹran ti bá mi ṣàlàyé ọ̀rọ̀ àlá yẹn fún. ẹ mo kúkú rọ fún wo. Mm gẹ́lẹ́ bó o ṣe rà láyẹn fún mi mo ṣe sọ fún òun náà wo ó dẹ̀ ní ká má ṣàyè gbàdúrà fóun o kí ni ká tẹnu má dúrà fóun. ìgbà wo la gbàdúrà fún ṣáà fi ìgbà kankan dákẹ́ àdúrà àdúrà wa náà ló ń gbà lé lórí èmi ti sọ fún ló ń gbà lé lórí. mo ti sọ fún o mo ní kó yára máa kíyè sára torí àlàyé ò ṣeé fi ṣe rí. mi náà kọ ọlọ́run ni ìtọ́lọ́run fún kó wáyọ náà nìyẹn. Eh, bó wà ní kí ni Bọ́lá ti rí jẹ báyìí. Eh, ó kàn jẹ bisikíìtì náà ni tẹmọ pé oúnjẹ tí ẹ tẹ́lẹ̀ náà kò ń ṣe rẹpẹtẹ hmm. àmọ́ ṣá mo ti ń ṣe oúnjẹ mo ti tẹ̀bà gan pàápàá kí n kàn ṣe ah. ilá yẹn kó jiná. àyà mi àtàtà <laughs> bẹ́ẹ̀ jẹ́ rí. àbí kí la fẹ́ ṣe bá ṣe máa yí mọ́ tí gbogbo ẹ̀ fi máa lójútùú náà nìyẹn lágbára Ọlọ́run. mo ti rí i pé ibẹ̀ yẹn kó máa dà fún wa lágbára Ọlọ́run. Ay. ọmọ ẹgbẹ́ ẹ̀ tó ń bọ̀ ẹ̀ kò bá mi lára mu o ẹbí mò ń hẹ́ẹ̀dì ilé lọ́wọ́ náà ah, I no be big brother now gbẹgbẹ́ wa ń bọ̀ ṣé wọ́n fẹ́ deprive me of kí ni ọ̀nà ṣe máa wáyé lásìkò ẹ̀ imagine àwọn ọmọ ètò tẹ̀ dùn mí jù bẹ́ẹ̀ ni pé àwọn ọmọ tó ń bọ̀ àwọn ọmọ tá a fẹ́ ṣíwọlé ní weekend ọlọ́run máa ma rìnrìn lẹ́gà kan àwọn igi ta ló ní kọ́ wálé lámì látàrí kínní. báyọ̀ kí ló kí ló ń sọ lẹ́nu tí ó jọ ara yìí ìwọ náà ti ẹ̀ farabalẹ̀ kó fetí gbọ́rọ̀ tí wọ́n náà sọ. Ah! àwọn ni mo sọ. ìwọ sọ pé kó nílé máa wà lé torí pé wọ́n rú lọ́wọ́ ah, ah, stop it now o mọ̀ ẹ́ tí mi máa ṣe fún ẹ máa fún ẹ ní nọ́mbà ẹ̀gbọ́n wàá sọ fẹ́ gbọ́n wípé ẹ̀gbọ́n ẹ má wà lé o mo ń rú o mo dẹ̀ fẹ́ gbọ́mọ wọlú lẹ́yìn o. orúkọ mọ́mí yìí ni kò fún mi kí n lọ sọ́dọ̀ bàbá kí ló ti ń sọ. kàn pé adékúnlé o ọmọ kínníkínní kan ibẹ̀ ni kó máa gbé o má wálé wọn o ṣe lórí ẹ̀ ò pé ní orúkọ mọ̀ọ́rọ̀ sọ. ẹ ṣé wọ́n ti ẹ̀ ń da lóhùn ni kò sí nǹkan tó lé ń bẹ̀ náà à wàá suspend ruling ẹ̀ tẹ́gbọ́n bá dẹ̀ ti lọ wàá dẹ̀ padà ìyẹn ò jẹ́ tuntun náà. ọ̀gbẹ́ni jágbọ́rọ̀ jàre ká ní pé wọ́n ti jẹ́ head of house rí ni tó mọ orúgbàdùn tó wà ń bẹ̀ onímọ̀ àsọkọ tó ń sọ ẹ̀ wọ́n máa fọṣọ mi wọ́n máa ṣe everything fún mi nínú. ilé ìbáyìí bá ní kó lọ fọṣọ mi máa fọ ní kíákíá wọ́n máa tọ́jú mi orí bẹ́ẹ̀dì máa wà tó máa gbóúnjẹ wá bá mi ah, ọmọ kò easy tí wọ́n bá gbọ́ ọmọ wá tó bá gbọ́ ọmọ wálé gan mo tún lè gbẹ́sẹ̀ lọ́mọ yẹn pé ọmọ yẹn mo láìkẹ́ máa lọ. ẹ̀yin náà lè fa àná ẹ ọjọ́ sí afẹ́ da kinní ẹ sọ pé ọ̀nà náà fún mọ́ ṣe ẹ tèmi bá jẹ head of house ẹ mọ̀ pé ìrọ̀rùn ló bá dé ni. kò sí wàhálà ọlọ́run ló pe tiẹ̀ bẹ́ẹ̀ <laughs> another thing tó wà very important ẹ ṣáà mọ̀ pé ilé wa scattered tẹ́gbọ́n bá dẹ̀ ń bọ̀ dẹ̀ lélẹ̀ wọn kì í máa sọ fẹ́ anybody tẹ́gbọ́n bá dẹ̀ rí i pé ìkọ̀kọ̀ hmm, ń ṣẹlẹ̀ ńlẹ̀ èmi lẹ́gbọ́n máa sọ̀rọ̀ sí wọn ní sọ̀rọ̀ sẹ́yìn so a máa ní láti arrange ilé ẹ̀kọ́ tó dé. ẹ kó lórí dórí ara ẹ̀ mú nìyẹn ìṣẹ́ pípọ̀ náà máa sọ̀rọ̀ sí tán bá dé ìwọ ni kò tọ́jú ilé náà wọn ṣáà ní bú èmi wọn ní bú Peter wọn ní bú òbí ìwọ náà máa bú náà so ìwọ ni kò tọ́jú ilé. okay i'm still in power mo pàṣẹ fún yàgẹ́gẹ́ bí big brother head of house lọ tọ́jú ilé yẹn. ẹ̀jẹ̀ ìbẹ̀wò kọ́kọ́ lẹ́ ń bẹ̀ mí ẹ̀bẹ̀ tèwo pé ó ti kọjá oṣù kan tẹ́ ẹ dá tí mo dákẹ́ tí mi ò sọ̀rọ̀. àbí kí n má gbowó kí n máa lọ àbí kí n fowó lẹ̀ fún yín torí kò yé mi gangan. ibi tí mo fọkàn sí pé máa ti rówó mi ò rí níbẹ̀ náà ni èkó mọ èmi náà pé bóyá kí n dójú tira mi bá ẹjọ́ nítorí ọlọ́run ọlọ́run ò ní tún yín láṣìírí ẹjọ́ ẹjọ́ mú fọlọ́run ọba bẹ̀yìn. ṣèbẹ́yìn náà rí i pé kò dùn lẹ́nu yín ẹ rí i pé bẹ́ẹ̀ ṣe ń sọ jáde tó ń bọ̀ because ó ní nǹkan tèmi àti yín jọ sọ ó ní ọjọ́ tẹ sọ pé máa gbà mo tún fi àsìkò lẹ̀ fún yín kẹ́ ẹ lè wá dáadáa ẹ̀ dẹ̀ sọ fún mi pé ẹ̀yẹ̀ fẹ́ lọ́ọ́ máa ṣàwó mi kan ẹni gbọ́dọ̀ ni òdùn lẹ́nu ibi tẹ gbọ́kàn sí ṣe sọ fún mi pé ẹ gbọ́kàn sí mi kan ṣe fẹ́ sọ pé ẹ fẹ́ gbowó mi kan kẹ́ kó fún mi ni òun náà mo ń sọ. kí ló ṣẹlẹ̀ bí arọ́mọ jẹ́ kí ló pariwo lé. ọ̀rọ̀ owó tí mo sọ fún yín yẹn owó tí mo fi ránṣẹ́ sí Rọ́mọkẹ́ ẹni tó ní rèé oh. Madame, ẹ dákun ẹ ṣàánú wa owó tá a ní a fẹ́ fi san fún gbèsè yìí òun ni ò tí ì ṣúra jọ pọ̀ ẹ jọ bàbá ti rówó yìí gbà ojú ẹsẹ̀ láàkó ránṣẹ́ ẹ jọ ẹ jọ. ta lè ṣiṣẹ́ ò bá gbé náà bí ò bá ń ṣe légbò ta lè fẹ́ gbé bí ò bá ń ṣàwọn ìgbà tèmi àti wọn jọ ń sọ̀rọ̀ owó ẹ jọṣẹ́ ẹ wà ń bẹ̀ ẹ síbẹ̀ nígbà tèmi àti wọn jọ ń sọ̀rọ̀ ẹ wá dé bìí sí ẹ̀yin méjèèjì wá ń ṣèpàdé òbí àti kí ló tiẹ̀ kàn mí ẹ wò kò kàn mí o kò kàn mí rárá ẹjọ́ wọlé báyìí kẹ forí lórí kẹ fi kùnlùkùn tó yẹ kẹ ti ṣe kí tó débí ẹ fún mi lówó mi. ẹ má bínú àkànjí bàbá mi ẹ káàbọ̀. ṣé kò sí. kò sí nǹkan kan à ń ṣe ìpàdé aládùúgbò ni. kò sí nǹkan kan ẹ̀yin àtàlẹ́jọ́ ń ṣèpàdé aládùúgbò ẹ̀yin àtàlẹ́jọ́ ń ṣèpàdé aládùúgbò àjọ ṣèpàdé aládùúgbò wọ́n gbowó lọ́wọ́ mi náà ọjọ́ tán dẹ̀dà ó ti kọjá kán fún mi lówó mi kí n máa lọ mi ò mi ò ẹ wò ó mi ò fẹ́ rí yín fín o wọ́n jẹ yín lówó. bẹ́ẹ̀ni. èlò. ẹ máa ṣe fifteen thousand péré ni. dádì ṣé lóòótọ́ ni. òótọ́ ni. fifteen thousand naira. tó fẹ́ wá gbowó wọn gbogbo wọn tẹ́wọ́ pẹ́pẹ́ wọn tẹ́wọ́ pẹ́pẹ́ sọ̀rọ̀ mo bá wọn ṣe wàhálà fún sọ wọn sọ pé kí ni àwọn méjèèjì wá wá ṣètò ṣe pàdé ìpàdé ìpàdé òbí lójú tèmi kí ló kàn mí. ẹ wo this twenty thousand naira. ẹ ẹ ṣe ayé tí yóò kú ní ìbàjẹ́. dadi ẹ jẹ́ kó máa lọ tí. ó tẹ̀ ẹ́ ti dáa ẹ ṣé o mo dúpẹ́ ẹ̀yin ẹ má tún jẹ́ rí yín lẹ́nu ọ̀nà mímọ́ o ṣe gbọ́ ẹ ṣé. ẹ ṣé o. dadi dadi. mọ́mí. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀. ó dùn mí gan o. ó dùn mí gan. àwọn àna tèmi náà wá ń yẹ̀yẹ́ wọn dádì. àkànjí má bínú jọ̀wọ́ fọwọ́ wọ́nù sọ̀rọ̀ owó tá à ń sọ yìí tó padà dira tó mọ́ wa lọ́wọ́ yìí àwa gan ò rò pé ó máa dà báyìí gbogbo èrò ọkàn wa ni pé bàbá ti jáwó yẹn o láàrin ijọ́ méjì mẹ́ta kan a ti gbàjọpọ̀ àdẹ́kù padà sẹ́ni tá a jáwó lọ́wọ́ ẹ̀ àtẹ̀fí bó ṣe dira tó mọ́ wa lọ́wọ́. dádì láti ẹnu ilé lọ ah, ah, mi ń ṣe àtàn yìí ọmọ yín ni mo jẹ́ ah gbogbo ìgbàkigbà àti àkókò tẹ bá ti nídìí ìrànlọ́wọ́ mi ẹ ṣáà ti pè mí ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́. Ah, ṣé bàbá mi ò ṣe mo dúpẹ́ o ò ṣe ò ṣe ojú òní tiẹ̀ ò ní dààmú lágbára ọlọ́run ṣé o rí ọmọ tí ọlọ́run jọ fi sí wa láàrin àjọ máa rí wo dàgbàdàgbà àdìrún àdìgbà mọ́ wa lọ́wọ́ mi wá ní wá ẹtì aṣọ yẹ ò ní fàyà àkànjì ṣe gan ni o ṣe mo dúpẹ́ a kò ṣe o. ṣàlíwá ọ̀rẹ́ ò yé mi o ní ìmọ̀ nǹkan tó ń sọ gan. akànjì mo nífẹ̀ẹ́ rẹ̀ ni nǹkan tí mo ti ń sọ láti jọjọ́ yìí òun náà mo sì tún ń sọ mo fojú sọ mo fara sọ mo fẹnu sọ mo fi gbogbo nǹkan sọ ó wọ ọ̀dọ̀ mi kan ṣe báyìí àwọn ṣe báyìí àwọn ṣe báyìí kò yé mi. ṣàlíwá ṣé lájọ tó ti mọ̀ mí ṣé orí mi bí ọkùnrin tó ń tẹ̀lé lé tó ń tẹ̀lé lé. torí ẹ̀ náà ni mo mọ̀ pé èèyàn dáadáa ni àkànṣe. o ti mọ̀ pé mo níyàwó oh. mo lọ́mọ ìyàwó mi wà ní èkó tó ń kàwé lọ́wọ́ àbí torí bẹ́ẹ̀ ló ṣe sọ fáwọn ọ̀rẹ́ ẹ̀ pé èmi àti ẹ̀ ń àkànjí wọ́n fi lẹ́la ni wọ́n fi lẹ́la lójoojúmọ́ ojoojúmọ́ ni kódà gbogbo rẹ̀ ní òṣìṣẹ́ lálà kó ajọ́ ń tagi. ṣùgbọ́n lálà mm-hmm. tó o dẹ̀ mọ̀ pé mò ń fẹ́ rọmọkẹ́ rọmọkẹ́ wà lẹ́kọ̀ọ́ tó ń kàwé lọ́wọ́lọ́wọ́ báyìí. Mm. rọmọkẹ́ ṣé wọn mọ̀ nǹkan tí rọmọkẹ́ ń ṣe lẹ́kọ̀ọ́ ni ṣó mọ iye ọkùnrin tó ti gbé lẹ́nu ṣó mọ iye ọkùnrin tó ti súnmọ́ lẹ́nu ni. ṣàlùwà. dídé. Hmm? má jẹ́ rí ẹbí ṣó lè tó yẹn ni. o wà á mọ̀ ọ́n sí bóyá olè jù bẹ́ẹ̀ lọ jẹ́ dúró. Ah! ojú mi ò ní rí bí o. rọmọkẹ́ rọmọkẹ́. Ah! orí ọmọ yìí dàrú. ẹ tó rẹ pé mo lè gbé ẹrù ẹ ló wà ń bẹ. <laughs> o ò lè gbẹ́rù mi mo sọ fún ẹ jọ má bínú èló ló wà lákàntì èló ló ní lọ́wọ́ ọmọ ta ní ẹni lẹ́yìn ṣé dájú ẹ lórúkọ ṣáà fámìlì ẹ lórúkọ tó tó torí nǹkan tó gbé wáyé <laughs> o ṣé nítorí pangolo tó gbé wáyé <laughs> jẹ́ kẹ́ni tó yá mọ́tò mi kó dé kó lè mọ̀ pé mo kì í ṣe ẹrù rẹ̀ ṣe ibì kan la máa ti bẹ̀rẹ̀ babe try to get me. Ah, oh god kí ló ṣẹlẹ̀ wọ bọ̀bọ̀ yìí náà mo ní mo ṣe máa fún ìwé adúrò mi fẹ́ gbé mi jáde oní thirty thousand naira lọ́wọ́ ìjọba náà sì ń gbọ́ rẹ̀ mo ń bẹ̀ sọ̀rọ̀ two million ń sọ̀rọ̀ thirty k ìjọba wo ló ṣe jọra wọn kò yé mi o ó fẹ́ gbọ́ mi ìtẹ̀wá lè gba two million mọ́ five million mo fẹ́ gbà aṣọ sí gbọ́ orí ẹ̀ tí ò pé yẹn ṣé mo jọ àwọn sàwáwò ẹ̀ kò get out kó lórí fóònù fún mi jọ lè imagine thirty thousand naira fi gbé mi jáde mo sọ̀rọ̀ two million five million sọ̀rọ̀ thirty k sorry mo ń gbọ́ ẹ lọ jàre. sorry ìjọ kó má dàbí pé mo ń pop nose ṣé o fẹ́ gbé out of the country ni or what. jọ <laughs> out of the country how ló máa fún mi ní two million or five million no ó kàn fẹ́ gbé mi ṣe shopping last morning. babe At this point, let me just have your number. Then we can talk later. I think so. Check it out. My number. Oh boy, post something. <laughs> Okay, anyway, phone tó ń lọ dà. Ayé àkúnlọ. Ṣé bóyá ká mọ bí a padà sí ọ? Ó ga ọ, tó lórí kò ní fìlà. Àkànjí kọ́kùnrin wà kó gọ̀, kó lójú kó má fèrè nà àkànjí kúkú lójú ó fi rìnà àmọ́ ìfẹ́ fọ́jú ni o. ìfẹ́ fọ́jú ìkan tá a bá mọ̀ là mọ̀ ìkan tí a bá mọ̀ ó dá wa lójú ni ta ni òmò ní pé rọmọkẹ́ kò nífẹ̀ẹ́ àkànjí lẹ́kọ̀ọ́ tó wà àwa ta nífẹ̀ẹ́ àkànjí gan-an ta fojú sọ ta fi gbogbo ẹnu sọ ta fi gbogbo ara gan sọ gan-an kò rí tiwa rò wọ́n kàn yan mi sẹ́gbẹ̀ẹ́ ni. ìdí nìyẹn tí mo fi sọ pé ìfẹ́ fọ́jú ah, ah, rọmọkẹ́ wà lẹ́kọ̀ọ́ sórí tàkànjírò ìwọ tó wà ń bíbá yìí ṣàkànjì rí ti ẹ̀rọ tó dín nìyẹn tí mo sọ pé ìfẹ́ fọ́jú ó dáa mo gbà yín pé ìfẹ́ fọ́jú àmọ́ àdúrà ẹ̀yọ̀kan tí mo máa bá àkànjì gbà ni pé ìfẹ́ tó fọ́jú yẹn kó má padà fọ́hùn fúnra rẹ̀ lójú bẹ́ẹ̀ àmín. gbogbo ẹ̀ náà mo ti ṣàlàyé fún yín but ẹ̀yẹ má wọ̀rì nǹkan tó ń dá mi dúró ni àwọn kankan tó ṣẹlẹ̀ ń bíbá yìí mo dẹ̀ need láti resolve ẹ̀ kí n tó lè padà. Mm, I'm on it. I'm on it. I'm not worry. Alẹ́ má worry. <laughs> Ṣẹ́rí next week tí mo fún yìnyẹn kò lè yẹ. Yes. Kò sí à ń ṣe kó àṣìṣe ó ń ṣe nǹkan pọ̀ ni. Mm. Ẹ̀ẹ̀kan tí mò ń ṣe bíbá yìí náà mo ti fẹ́ ṣe tán. Ah, ẹ má worry sẹ́. Next week everything will be settled. Ṣé gbọ́? Ẹ ṣe gan ni. Ọlọ́run pọ̀ yín lè. All right, bye. <sighs> Eh, ìyá máa fa tiṣẹ́ lọ́wọ́ àwọn ọmọ rádaràda tí wọ́n kú sílé tó máa ṣe máa gbẹ́mí èèyàn gbóná. Ah, it's all right. Oh my God, the, the AC here is not chilling. It's not cold. Like, uh, you know, back then in Boston, I, I don't. Nigerian weather is not just kò bá mi lára mu. But similarity kan náà ló wà pẹ̀lú ẹ̀yin o. You guys are looking good, same beers, same look. But you, you're taller than him. Èso. Ọ̀rẹ́ Oremi, kí ló dé tó ṣe ń perambulate báyìí náà? Go straight to the point now, wọ́n ń pe spec ẹ̀yìn. actually no expect me the one who jẹ most especially my like wọn pupa wow. <laughs> okay okay okay okay okay okay okay guys um, I have a little story to tell you. okay. You see, um, I grew up in America, but um, at a point, I was brought to Nigeria. And on getting to Nigeria, um, his father was a gardener. I tó someone strong, someone tó máa ń gé fly tó máa ń so the father I'm sorry I have to tell them the, the truth I'm sorry so the father used to work for my dad and then late, late, late, later on the father stole something from my dad. Uh, sorry, go, go on, go on. So, my dad sacked his dad. But because then we were of the same age, the same age bracket, uh, we used to play, then I was telling my dad, Dad, I miss my friend, I miss him a lot. Then my dad was like, okay, because the dad is no longer here, he had to employ him back. So the father died later. Oh. Then later on, I told my dad, because he's not educated, you know, so I told my dad, let's get him to do his father's um, kind of job in our house at least to, keep, to get him busy mo dẹ̀ wò as a guy as someone to to to to look below dear. More upgrade I told him I like to make you my PA. Yeah. So I just sent him here this is my PA just see this wretched dirty looking guy this is my PA. Oh, thank you. This is my PA. Yeah. And he's so dirty tó bá wo boxer kan máa ní láti sọ fún un ó lè wọ fún two weeks. I can't believe this. I thought it's your friend. So it's your PA. It's my PA. So tó bá fẹ́ ṣe orí burúkú like I don't have to say that but as in torí ẹ bá fẹ́ burú you go with him then we'll see how it goes. anyway at this point ẹ jọ̀ọ́ mo máa need nǹkan tó wà harder ju nǹkan tá a ti ń tèkì lọ. okay we, we, um, pa i've brought you here before right àwọn drinks wọn they dey sell fake so i i i often tell people tí wọn bá fẹ́ mu ọtí like um, Jane, ètò máa fi lọ fún àwọn fake um, Hennessy fake um, red label why not go for something. culture. I'm trying to know the Nigerian culture, trying to know, eat their food, their drinks, and the rest. say is not ours. You get what I'm saying? Okay. So for that reason, um, i would prefer we go for something local. Like? Like they call it um, shekpi. Father used to drink that thing. Look, Baba Too much of it. It's, it's made of ethanol. Shekpi. Oh, that's the name! So we could, we could, no, no, I, I'm trying to know my culture. My, my dad, eh, Senator Adenuga, will always tell me. That's my dad. Oh, Adenuga is she senator now. Oh, you're getting it all right. Daddy mi làbúrò Mike Adenuga. Oh. Yeah. So that Miko only invests like 70% of um, Glow 10 here. That Miko owns. Oh! so basically, we're still here, Shalon here. So, Ejekamu, let's take that um, African drink, um, shall we? ẹ má bínú ẹni ṣẹ́pẹ̀ yẹn ló pa bàbá ẹ̀ ẹ̀ dẹ̀ ní wọ́n gẹ̀ẹ́tì wa ní ṣẹ́pẹ̀. no any drink ló lè pa yàn but you know just take it a little. okay. so um so go get us um ṣẹ́pẹ̀ eh? um what what else you need. I need chewing gum and tom tom. okay so um uh, his real name is Abode we call him Sule at so Sule. Sule. Mm. get it get him. Um, Okay, you need chewing gum. You need um shake. yeah. <laughs> You're fine. Okay, so go get out. All ah! Um, boss, What are you doing? I gave you some cash on the mo. Mo fẹ́ láwọn owó kan náà. What are you doing? I gave you some money. Oh. Oh, Sorry, that, that was a mixed up. Go on, be that one, uh, mix up. Um, actually, I don't do cash. I go about with um, hard currencies like um, dollars, um, pound sterling, um, like euros, all those money, what I money. So money, cash, but if you have some cash with you, give him, then I'll give you dollars. Yeah, money. bíìlù lè máa nídìí. hundred like two thousand. fún àwa òkè. yeah that would be fine. this naira note i i my shin back i don't like holding all this. ah. No, but you shouldn't have treated him that way. No, I like it. Uh, no, oh, you're trying to be modest. It's good. But the thing is, you know, more ìwọn ara ẹ̀ you should sometimes you need to remind people of who they really are. ìmọ̀wọ́ apẹja wọ́n lọ bá sọ̀wọ́ ọ̀rù wọn ni ọ̀wọ́n kún gbòòrò. wọ́n pè é mo pe nọ́mbà mo ṣe é ní ẹgbẹ́ ọ̀lọ́ ti wà off. òkú ẹ̀yẹ everybody sókè kí ló máa ń ṣí ẹ̀. o dẹ̀ káyà mi sókè ọmọ àǹtí mi mi ì dédé pa fóònù mi náà aláyé ló ní pa fóònù. aláyé ló ní kò pa fóònù aláyẹ̀ ló fẹ́ ṣe ibùkú tó fẹ́ ṣòfò dànù jọ aláyẹ̀ kò mọ́ bó léèyàn ni. káì má máa ṣe pé mọ́ bàbá ló ní pa fóònù. bàbá bàbá. èyí mo sọ fún ẹ lọ́jọ́ kìíní àná mo ní ìfẹ́ bẹ́sẹ̀ mi sọ̀rọ̀ tó dọ̀rọ̀ àwọn gáìsì yẹn ni o ó ti yẹ mo dẹ̀ ti bẹ́sẹ̀ mi sọ̀rọ̀ after seven days mo máa ṣe kí ni wàá gbọ́ ọ̀rẹ́ mi ó máa eh. loud gidi gan létí ẹ̀ gan. má bínú omi ni ọ̀rọ̀ yẹn lóòótọ́ ó omi ní ṣeéṣeé Okay, o bá mo sọ fún wa àti tina ẹ kàrọ mi kú ẹ ò bá this one na joke àbí this one no be joke o na confirm. ó ti yẹ after seven days wo wo máa dé mama ṣe bó ṣe wù mí ó ti yẹ no lówó lọ́tọ̀ màmá lówó lọ́sì ó kì í jáwá jẹ tán tí bá padà àwọn guys ẹni club lásán ibi tó ti mọ ọtí màá wá dìde ó ti yẹ torí gbèrágà ti dé màá wá mú owó màá wá gbá wọn létí pa màá ti ṣe pa pa màá máa máa fi owó bá wọn wí torí èmi náà máa ṣe kí ni màá gara tán màá rise up mo ti fa fisa dubai mi yà bọ̀bọ̀ bá ti máa ṣì bẹ́ẹ̀ ó fa fisa Dubai ya. mo ṣe ní ṣe bẹ́ẹ̀ ọ̀rẹ́ Dubai lẹ́lẹ́ bí báyìí America wà ń bẹ̀ Canada wà ń bẹ̀ eh. ibẹ̀ mo fẹ́ lọ. o ti pọ̀ tó yẹn má bínú ọ̀rẹ́ mi jọ̀ṣọ́ lè tàn fún mi bí olówó. ok má ṣe báyìí má ṣe báyìí má ṣe báyìí má ṣe owó ti dé ọ̀rẹ́ mi fọkàn balẹ̀ ṣe. alfa lẹ́vù tàjọ sọ yẹn. alfa kí ni yẹn. lẹ́vù tó wù yẹn. ọ̀rẹ́ mi yọ yẹ́pì ṣe tí ẹ̀ kó ń bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi tó bá ń gbọ́ kó fata kọ́ kọ́bọ̀n ò lè rí ṣó ti yẹ for now ò lè rí òkàn kan mo ti fowó invest yìí ṣó ti yẹ after seven days òun máa dé màá wá bí happy màá máa rẹ́rìn ayọ̀ màá jókòó ayọ̀ màá yí àgbẹ̀ ayọ̀ màá jẹun ayọ̀ màá gbóhùn ayọ̀ ṣó ti yẹ màá máa báyọ̀ jí màá máa báyọ̀ sùn torí owó ti dé. ayé màmá ń ṣe o má ṣe lògùn màmọ́ ayé màmá ń ṣe o ẹ̀bẹ̀ ni mo ń bẹ̀ o ayé ẹ dákun ẹ ronú jinlẹ̀ kò sí kankan tẹ́dá lè ṣe pamọ́ tí ó padà nítún fún ayé gbé dákun màmá sáré àṣáájú kó má pẹ̀lẹ́ kọ́ni dákun màmá sáré àṣáájú kó má fẹsẹ̀ kọ́ni ẹ wo. alo. ẹ àbúrò Anthony ló ń sọ̀rọ̀ ẹ́ àbúrò ọ̀nì how are you ọ̀nì nǹkan. ẹ wo torí wọn náà ni mo ṣe pè é ara wọn ò yẹ ọ̀rẹ́ wọn gan. àyù fòrí ara ó ní òòyà ó wà ní hospital. ẹ wo sípàdé àwa lọ hospital báyìí àwọn nǹkan tó dẹ̀ lè pẹ́ kára ó ti lọ bí fifty thousand. atm card wọn tún ti sọnù kò dẹ̀ sí tán ìfẹ́ lọ sórí bank lọ retrieve ẹ̀ padà. ẹ hospital wo ló wà kí lè wá check ẹ. Ah, mi mú orúkọ bíbá yìí ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ àǹtí ọ́nì máa sọ fún yín sìn. àjọ gbé fún gbé jẹ́ kí n bá sọ̀rọ̀. hello. ah honey how are you kí ló ṣe é bá lára ẹ. ah baby ó rẹ̀ mí gan ni o ó rẹ̀ mí gan ni mi ì tẹ́ sọ̀rọ̀ much. o mo kàn ní kí n confam pé wọ́n ni. èmi jọ̀wọ́ yẹn ṣé máa bá mi send ẹ̀ sábúrò mi. ẹ ṣọ́ mo máa ṣe owó yẹn fún ẹ̀ sìn ìwọ fún àbúrò ẹ ní fóònù since tó ní week. second time Then address the hospital yẹn so I will come and check you. Okay, ó máa ṣe ó ṣe gan ni ó ṣe. A ṣeré ẹ sáré sẹ́ǹdì ẹ̀ kó tó pẹ́. Wow! fifty thousand hello fifty thousand opportunity ni fún mi ọmọ. Hey, this guy don enter my hand jẹ́ kí sáré ṣe fún jẹ́ kí sáré ṣe fún. ẹ wò dáàdi inú mi ò dùn. ṣáàwó kí ló ṣẹlẹ̀. lórí ọ̀rọ̀ ọmọkẹ́ni ẹ̀yin náà wo nǹkan tí ọmọkẹ́ni ṣe ẹ wo àtijọ́ tó ti lọ sí sùkúl kò tí ẹ wẹ̀yìn wò kò tí ẹ wò pé ah ọkọ eh, wà bí kan eh, ọmọ ẹ̀yìn ẹgbẹ̀rú ọmọ tó wà lọ́dọ̀ yìí ṣé ọmọ yẹn ò máa ṣàárò ìyá ẹ̀ ni hmm. ah, ah, kódà kódà. àkànjí orí sọ orí sọ àmọ́ orí sórí ọ̀rọ̀ yìí wàá fọwọ́ wọ́nú ni torí pé tọmọkẹ́ bó ṣe wà nílé ẹ̀kọ́ yẹn ọ̀pọ̀lọpọ̀ gbàníyẹ́ máa ń pè é la máa sọ fún ìyá ẹ lórí ẹ lórí aago pé màá mi gbogbo ẹ̀kọ́ tán dà síwájú òun ní sùkúrù rẹpẹtẹ bàǹtẹ̀ báyìí ni wọ́n dẹ̀ ń ṣèdánwò lóòrèkóòrè ọ̀sọ̀ọ̀sẹ̀ báyìí ló láwọn ń ṣèdánwò ẹ́ tó dẹ̀ mọ̀ pé owó tó fọmọ yìí fi ń lọlé ẹ̀kọ́ ìwọ ló san èyí tó dùn bẹ́ẹ̀ àpò ẹ ló ti jáde owó ò gbọ́dọ̀ jóná. sójúwe kíkà lọ ni sójúwe kíkà lọ ni ojúwe ah, kíkà lọ ah ọtún rí yẹn náà sọ. àkànjí ọ̀rọ̀ ẹ yé mi fún mi lákòókò bíntín gbogbo àníyànjú parí pé gbogbo ohun tó fẹ́ pátá ló máa padà á ṣe torí pé mo mọ̀ pé ara ẹ ti wà lọ́nà ó wù ẹ́ ní kí wà tọ́mọ ẹ̀kẹ́ ti máa ẹ ti máa múra yín mùkúmùkú. ẹ ẹ wò kò lè yé yín. kò lè yé yín. ọ̀hún tí fún yín kìnìyàn ni. ọmọ àìmúdé. nǹkan tẹ bá ń ṣe. bó bá yọjú Báyọ̀ kini ni rubbish to bá mi dánwò ṣojú àwọn girls yẹn. Kini ni ni ah, rubbish. báwo ṣe wọn máa ṣe irúkọ bẹ́ẹ̀ náà ó dẹ̀ fi mí pa ṣojú àwọn girls yẹn imagine o tún wá rán mi iṣẹ́ jọ tó rọ lọ́hùn táwọn girls yẹn to wọ́n bá rí mi ta báwo ni wọ́n ṣe fẹ́ mi lé why will you do that. ọ̀gbẹ́ni kún bus stop yẹn kò ń ṣọ̀nà ilé ẹja rẹ o ah, dẹ̀ o dẹ̀ o dẹ̀ o dẹ̀ o dẹ̀ o dẹ̀ ń jagba tó ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ ń datọ́ Ah, ah ṣebí ìgbà tèmi temi ń lò head of house ni mi so nǹkan tó bá wù mí ni mo lè ṣe tó bá jẹ́ dòfò àsùnkọ́ sọ fún mi tó bá jẹ́ dòfò àyẹ̀dòfò àyẹ̀dòfò àsùnkọ́ ilé tí ò ń gbé ṣé wọ́n ló nílé ni àbí mọ́tò tó tó tó tó ń wá kiri ṣé wọ́n ló ní mọ́tò ni ṣe bá ọkùnrin ló ní mọ́tò ọkùnrin ló ló tún nílé. gbẹ́dùn sọ o kò bóyá tó ná kò bóyá tó ná ọlọ́gbà àti gardener kò bóyá tó ná ọ̀nkù àti elder brother. bọ́tí ẹ̀ ní sùn. torí pa ń pe ẹ̀gbọ́n ẹ̀ ní ọ̀nkù ṣẹ̀bẹ́ gbẹ́ni ṣẹ̀bí yàkan ló bí yín kí ló tó ń pè lọ́nkù orí ẹ̀ ò pé a máa máa sọ̀rọ̀ a máa ṣe bí òpònú nǹkan tó wà ń bẹ̀ ni wípé ìgbà tí wọ́n lò gba tiẹ̀ wọ́n ní fìlà o mọ̀ dé ní àwọn àti bẹ́ẹ̀ dé fìlà yẹn dáadáa nà tó bá jẹ́ àtà jẹ́ ẹ sí ìwọ́n tó ipò le àwọn àtà jẹ́ ẹ sí wípé ilé ẹ̀gbẹ́ yẹn máa fi ṣe runs o a máa package a lè máa ṣe kinní ṣé wọ́n mọ̀ tẹ́lẹ̀. tiẹ̀ ní sùúrù bọ̀dé kí ló fariwo kí ló fariwo wọn gan ẹ́ ó mọ̀ bóun ní head of so ó lè ṣe anything tó bá wù ah, àṣẹ tó bá ti pa òun everybody máa tẹ̀lé so mo mo ẹsẹ̀ gbogbo tẹ̀ máa complain rárá. o oh, ìwọ náà support ẹ àbí. báwo ni mo ṣe ní support. òun support ẹ ẹ kò sí wàhálà sórí láti ṣe ní ìlọ mi fẹ́ rí ẹni wa mọ́ má dé dé ọ̀dọ̀ wa mọ́ yes ṣé wàá rí lórí tata dé yìí ọtí tí olúkálùkù mu olúkálùkù ló máa sanwó ẹ. dòdò dòdò jẹ́ kí wọ́n kọ́ fún ẹ lẹ́sí ọ̀rọ̀ ẹ náà ìfẹ́ rí ẹni wa mọ́ òun sì bá àwọn ọmọ gba primary school gba primary school tó wà ní má délé wa mọ́ tó yẹ pé ẹ̀yin kan máa ní tv ńlé àwọn òní ní tv wọ́n á máa lo agbára tipẹ́ ní tv black and white ẹ̀ wọ́n máa ní má délé wa mọ́ òní mi jẹ́ kó wo tv lójú wíńdò nǹkan tó ṣe é sìn yẹn ṣe bẹ́ẹ̀ torí ẹ̀ ò pé ṣé wàá rí ti ọtí tó la máa sanwó ẹ̀yìn ọ̀gbẹ́ni má bínú ọmọ ìyá mi ló jẹ́ má bínú sórí èyí tí mo sọ yẹn pé ilé yẹn pé àwa la jẹ́ sí ọpọlọ ẹ wà ń bẹ ó gbọ́n gan ọlọ́run ó rí ẹ pé gan sórí máa ń sọ fáwọn èèyàn wípé bọ̀bọ̀ yìí bọ̀bọ̀ yìí bọ̀dé bọ̀dé ló gbọ́n jù ó rí bọ̀dé pé gan wọ́n ṣe wà ń sìn ọ̀rọ̀ máa ń ti tán nú ẹ̀ bóyá sọ yẹn ti tán ẹ̀ nìyẹn ó dẹ̀ máa san owó tiwa kó yẹ màmá má gbìn yẹn wa ọmọ dáadáa ni ẹ ọ̀rẹ́ mi ni ẹ nà má ṣe bẹ́ẹ̀ mi ni ẹ dọ̀fà má bínú ọ̀rẹ́ mi sọ́tí mo ní mi ṣe mọ́ mi ṣe mọ́ mi ṣe mọ́ ṣe bẹ́ẹ̀ mo ní láìfara mi mo ní mi ṣe mọ́ ó ti sún mi. ọmọ kan tí màá ṣe number one màá dìde màá fi ẹ lẹ́sìn bíi ìwọ ló máa san owó ọjà torí ìwọ ló ọ̀dà fọ̀tì ẹlẹ́ẹ̀kejì ni wípé sórí géèmù tó la máa dádó yẹn irọ́ ló pa àbákú la sọ ewúrẹ́ a máa ṣe géèmù yẹn débi wípé ilé ẹ̀gbọ́n yẹn ká tó máa jogún ẹ̀ sólórí ẹ̀ ò pé ẹ barman ẹ tó ọ̀dà ọtí lélẹ̀ yìí. barman wàá gbowó ọtá ẹ̀kọ́ tí mo mu ṣe bó ló jagun. okay i understand oh oh mo believe now baby okay take care love you. ọ̀rẹ́ báyọ̀ kò ló ń pè yẹn. ah yes of course òun náà ni wọn ò pè méjì ọmọ ìpò nìkan ló máa ń pè mí. Hmm. láti ìgbà tí mo wà sí bàbá yẹn sí fi ra yẹn kò mú ẹ lọ sílé o mọ fámìlì ẹ akọni kò jẹ́ ká ìpàdé ní òtítọ́ bá a máa rìn mọ́lẹ̀ kò mú ẹ yọjú sí any relative so ó lè sọ pé bàbá yẹn ó serious pẹ̀lú ẹ̀ ṣá cause mi ò rí ìtumọ̀ pẹ̀ ń yín ṣé ó dìgbà tó bá tó mú mi lọlé ló máa tó mọ̀ ìkó serious fine kò tí mú mi lọlé ẹ̀ ó dẹ̀ ní intention láti mú mi lọ àwa ni ká chill ó ní ká ní sùúrù. jẹ́ ká ṣe máa bá ọ̀rẹ́ wa lọ pọ̀ náà. ká máa bá ọ̀rẹ́ lọ ọ̀rẹ́ báwo sórí àwọn obìnrin tí mo ní lọ́rẹ̀ẹ́ wọn ti pọ̀ jù sómi fẹ́ máa bóbìnrin ìṣọ̀rẹ́ wọn. Ah, ah. ó dẹ̀ lajú ẹ̀ lájú ẹ̀ kò fi rí nà ṣé wò rí pé bọ́bọ́ yìí ò ní kankan ṣe ni jọ má bínú jẹ́ kí n bí ẹ́ àtijọ́ tó ti ń gbowó lọ́wọ́ ẹ̀ èwo lórí dá padà nínú ẹ̀ mo ń béèrè ni kò dá mi lóhùn èwo lórí dá padà nínú gbogbo owó tó ti ń gbà lọ́wọ́ ẹ̀ a máa sọ̀rọ̀ ṣoṣoṣoṣo irú rádaràdà gan ló ń sọ ah. ẹ a ní gbogbo lọ́wọ́ ẹ̀ lẹ́nu ojoojúmọ́ ṣé kò ń ṣe pé bọ́bọ́ yìí ń pilẹ̀ ẹ̀ ṣáá i love you i love you níbo ló ti ń ṣe yẹn. ẹ ló tí ò bá yìí tí ì yẹn òun mìíràn ń gbà mí fine ó ní issue pẹ̀lú àkáǹtì ẹ̀ tó bá dẹ̀ ti rectify á fún mi ní gbogbo owó yẹn padà. ee mo gbé. ọ̀rẹ́ mi ṣé kí n sọ kọ́kọ́ fún ẹ. mo ń gbọ́. àfàmọ́ kó má jẹ́ pé bọ̀bọ́ ẹ̀ ń lù ẹ́ ní jìbìtì ara àti jìbìtì owó ni. Ah, ah. kó má padà jẹ́ pé ilẹ̀kùn máa mú ẹ lọ́wọ́ last in fact ó ti mú ẹ. ṣèbọ́wọ́ mi ni ilẹ̀kùn fẹ́ mú. ó máa gé e. ó máa gé e, e dànù ìwọ tí mo rí yìí mo láìkì ẹ̀ ni mo nífẹ̀ẹ́ yìí kò tiẹ̀ fún mi ní chance ká jọ wà á mọ̀ pé mo nífẹ̀ẹ́ máa tọ́jú ẹ̀. ọwọ́ màá sì máa rọ̀. omi tó bá mọ ni wọn là ń rẹ lásì dákun má fi ọjà o ẹ sọ̀rọ̀ ẹ sọ o lẹ́jọ́ fi gbàgbọ́n o stop fake life. yóò mọ iyì nínú ìbò ní mbọ́sọ́wọ́ àgbà. lóòrùn ṣó mọ̀ràn mi nígbà tí n ṣe pé ẹ jọ bọ́dá ẹ má bínú o ṣé fọlọ́n church street kọ́ la fọlọ́n church street náà la ẹ jọ nọmba twenty mò ń lọ bẹ́ẹ̀. nọmba twenty fọlọ́n church street ò dé nọmba twenty o. irọ́ ẹ understand me ṣebí ẹ̀yin náà sọ ń sè pé fọlọ́n church street la wà fọlọ́n church street. nọmba twenty. nígbà wà báyìí. Number twenty. Number twenty ló wà ń bí báyìí but fọlọ́nṣọ́ street fifteen ló end sí kò dé number twenty. fọlọ́nṣọ́ street. fifteen ló end sí kò dé number twenty bóyá kẹ́ ẹ pé ẹni yẹn bóyá ó ṣe mistake ni. ẹ ẹ mo ti ń pè náà látàárọ̀ kò gbé ni but ẹ jẹ́ n tún. fóònù ọ̀hún kẹ́tì. ọ̀nkú fọlọ́nṣọ́ street ò dé number twenty switch off sódà mọ̀ pé mò ń no lọ́dọ̀ òun lẹ́nu irú kí ni ọmọ kan ṣe yìí fọlọ́run ṣọ́ọ̀dì nọmba twenty tíwájú ò bá ṣe lọ ẹ̀yìn aṣáṣe padà sí uncle. ah obi báwo ni. ah sir. wow báwo nǹkan tí mò ń gbọ́ pẹ́lẹ́ ìjọ mẹ́ta yìí inú mi ò dùn rárá o. Ah, ah, kí ni mo ṣe. yes now mo gbọ́ pọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ ló ń scott pẹ̀lú sí òòtí ẹ̀ wálé mọ́ o kò ṣáà ń live life ẹ̀ kàn já yé ẹ̀ kàn ń ṣe oríṣiríṣi rìnrìn jágunjagun kí ẹ̀ fi òórùn rìn ṣe gbogbo kí ni gbogbo eléyìí tó mú un gbọ́ yìí. ẹ wo ọ̀nkú mi ìmọ̀ gbogbo bí ẹ ti ń gbọ́ ọgbọ̀n ọtẹ sọ pé ń gbọ́ yìí o bọ̀ tí ń pa pé mo scott pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi yẹn òótọ́ ni ah wọ́n ní pé béyè bá ṣe yàn á ṣe mí gbogbo pálíkọ́lì yàn ti fi ń wá wá ṣẹ́kiri láti ọjọ́ etí yàn rí ni opportunity tí mo rí ni mo grab now. Ah. opportunity tó rí lo grab nígbà tó o ríṣẹ́ so life tó ń live yìí sin you think it's the best life tẹ̀kọ̀ ń lọ tẹ̀ ń ṣe kíní tẹ̀ ń ṣe oríṣiríṣi oríṣiríṣi láti gbọ́ngbòrò tẹ̀kọ̀ ń rìnrìn ikú yamayama kiri lẹ̀ ṣé bí ẹ máa make more effort láti fi ṣe pé yàn ríṣẹ́ gidi ni àbọ̀ṣọ́mọdé ló pèrè ẹni life tó ń live yìí sí báyìí eléyìí tó ń live yìí tẹ̀ lọ́rùn mo eh? ṣe pé tẹ́ mi lọ́rùn opportunity tó yọ lèmi grab. Ah, oh, grab yes na. Uh, ah. it's not life o. Oh. well nǹkan tó ń kọ́ my advice ẹni pé it's better you think of what you want to do with your life in life tó ní okay náà jẹ́ bèrè lọ́wọ́ ẹ̀ mọ́tò tó gbé kiri ṣé wọ́n ló ní. Eh, èmi kọ́ ni mo níná ọ̀nkú eh, ọ̀rẹ́ mi ló ní. Um, fake life nísìnyí wọn máa rí ẹ o gbé igi ní o ṣe sọ̀rọ̀ ṣe gbé wọn máa rí ẹ bí wọn pé o ti wà ọ̀rẹ́ gbọ́dọ̀ tó lè ṣàánú ẹ ṣàánú bá ti do gun mọ́tò Eh, àwọn kú àbẹ́yìn dẹ̀ ń rokọ́ nìyẹn o táwọn ah, èèyàn bá rí mò ṣe lé ọ̀fà tó máa lọ̀ mí ọ̀fà tó máa gara ni ọkàn ní fún mi dẹ́wọ́ àwọn smelling things nǹkan tí packaging wà fún náà nìyẹn fake life lẹ́yìn pé bọ̀ packaging làwọn ń pè ah. Ah, mi ṣáà ni máa rùn pa bọ̀ tẹ́ bá ti bá mi rí nǹkan kan sí tẹ́ bá ti bá mi ríṣẹ́ gidi bí èmi náà máa yẹra fún àwọn guys. let me tell you mentality ẹ̀ ń rún life if this is the way you think you want to be you want to continue it's very very wrong. bí adé bàbá mi náà tún fara sí tí iṣẹ́ bá jáde èmi náà máa live more civil life kò èmi náà mọ̀ pé kò ṣe pé kíní wà kíní but then i mean àfọ̀dùnà kíní máa ṣe. usuala èmi ṣáà believe pé very soon kankan tó wà òkè àmà kẹtẹ fún ẹ so that wà á lè wà á lè wà á lè start a better life because this is not life ṣé ti yẹ more tí mo bẹ̀bẹ̀ sọ nìyẹn owó ṣé o lè fọpọ́ lẹ ṣé o ti gbọ́. àfọwọ́ ọkọ ṣé mo rí nǹkan kan bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. kí ló ń jẹ́ bẹ́ẹ̀ mo lè rí nǹkan mo lè oh, fi tọ́ fún ẹ mọ́tò. bẹ́ẹ̀ kò fi fún ẹ mọ́tò ta ni mọ́tò yàrá jà ẹ tó tó rà tó bá mú ẹ kó gbé mọ́tò ẹrù sórí. nítorí mo lè fi jẹun kan kú. ibi máa pa ẹkùn ìlú ìwà. èmi ti gbé orí ojú mi sí orí òkè wọn níbo ni ìrànlọ́wọ́ mi yóò wá ti wá ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ Elédùmarè wá bàbá tó dáhùn ah, ẹ káàbọ̀ dájọ́ ah, ẹ kú àtàárọ̀ ẹ pẹ̀lẹ́ ṣé kò rẹra. wọn kò rẹra wọn tẹ̀ jẹ́ gbé yẹn sẹ́gbẹ̀ kan gbé yẹn sẹ́gbẹ̀ kan ọ̀rọ̀ ó rẹra kò rẹra kọ́ lélẹ̀ ìyá rẹ ọmọkẹ́ ìyá rẹ ọmọkẹ́ wọ́n kìlọ̀ fún ọmọ ẹ o kìlọ̀ fún ọmọkẹ́ o. kí ló ṣe kí ló dé ẹni sùúrù. Ah, ṣé wà ṣé wà ṣé wà tó dáa ní ọmọkẹ́ ń wù yìí ṣé wà tó mọ wù àwí wù ní ọmọkẹ́ ń wù yìí torí Ọlọ́run. ẹni sùúrù kẹ́ ṣàlàyé fún mi ẹ jọ̀ọ́ ẹni sùúrù àkànjí ti pé rọmọkẹ́ kó tó gbéra kó làbúlé yìí rọmọkẹ́ mọ̀ pé ó ń bọ̀ wá ìwé òun nílé ìwé kí wá ní ká ti gbọ́ kí ní ká ti pè é nígbà àkànjí máa fi débi tó yẹ kó ti pàdé ìyàwó ẹ̀ ládírẹ́sì tọmọlọmọ fún tó títí rọmọkẹ́ lóhun fọmọlọmọ ó lóhun débẹ̀ ǹjẹ́ kó dẹ̀ pé ẹ̀ ló aya mi mo dé ló bá di wò mí wò ẹ́ ọ̀pẹ̀ tí kò rí pé mọ́ ṣé wà nìyẹn tó yẹ kọ́mọkùnrin yẹn tó yẹ kọ́mọkùnrin yẹn bínú sí wa nínú ẹbí ìṣá tó yẹ kó bínú sí wa. ọlọ́run abirú kí lélẹ́ ìbáyìí kí ló ń ṣe ọmọ ìbáyìí torí ọlọ́run kí ló ń ṣe ọmọ ìbáyìí torí ọlọ́run ṣé ọmọkùnrin gbọ́dọ̀ bínú ṣá kí ni kí ni kí ni kí ni problem ẹ̀gàn pàápàá kí ni ohun tó ń da láàmú tó ń ṣe báyìí. ó fọkọ sílẹ̀ ọkọ tún pè ẹ́ èyí ilé ẹ̀kọ́ wọn rí ẹ pè jáde ńbẹ̀ wọ́n wá ẹ kiri wá ẹ kiri wá ẹ kiri àríbì kankan tó wà ọmọkùnrin yẹn láti padà wá sábúlé láì fojú gan ní ìyàwó ẹ ṣé wà nìyẹn wọ́n ẹ yàrá ọmọkẹ́ àwọn àgbábọ̀ wọ́n sọ̀rọ̀ kan o wọ́n ní bára ilé ẹni bá ń jẹ kòkòrò búburú tá a bá kìlọ̀ fún hunrunhunrun ẹ̀ gbogbo ọ̀la nílé sùn lóru o. tí wàhálà yìí bá délẹ̀ tán ọ̀ọ́dà fa o wàá dáko o. ewu ewu màá pè é máa pè máa bá sọ̀rọ̀ ṣe ti gbọ́. bá sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́ o torí wọn ló ìwọ nìkan ló mọbi tó ti máa ń bá sọ̀rọ̀ tó ń gbọ́ bá sọ̀rọ̀ o. inú ń bí mi inú tẹ̀ bí mi lọ́wọ́ tó wọ́n yìí gan inú bí mi. ẹ má bínú ẹ má bínú ẹ jọ ìwọ lọhùn àbí kí ló ń ṣe ọmọdé yìí báyìí kí ló ń ṣe rọmọkẹ báyìí kí ló ń ṣe ọmọ ìfẹ́ pa mí ni ṣó fẹ́ pa mí ni ládùúrú gbogbo ohun tọmọkùnrin yìí ń ṣe fún ṣó yẹ kó máa hùwàkiwà bó pé náà kò kò kò ní tètè gbé fóònù bó o wálé o ò ṣe kankan kó tiẹ̀ yọjú sọmọ ẹ kó yọjú sáwà tọ́yọ̀tà jóbi ẹ̀ abiru alamija safun ṣàánú mi ọlọ́run ṣàánú mi. sàgbéjẹ mọ wá. Babe, um, I'll watch out! I'm telling you. Um, <clears throat> here, come, come, come, come. Um, Chama, mi tí mo sorry. Hello. Hi. ni. Olórí oko mi bámbá o, ṣé ti yé? Ẹ ẹ excuse me. All right. Yeah. Uh, um, how are you? Fine, wọ́n ló fẹ́ rí Yes, um, my name is Bode honey. oh honey <laughs> oyin ló ń jẹ́ bẹ́ẹ̀ ni ẹ <laughs> well um, may you take um, much of your time. mo ti ẹ̀ ní time so. ah uh, same here same here well i'm into all like house business. Uh, yeah <laughs> yeah what about you. mo wá school mo lè tún run business. You know? wow. Um, báwo ló ṣe ń kú pẹ̀lú school àti business tó ń ṣe. <laughs> ìyẹn ò lè mo náwọn competent hands tí wọ́n máa ń sọ mi daily report sí mail mi so ah, mo ṣe ń ràn ní ìsira wọn nìyẹn. ok ìyẹn náà wà sórí oyin i must confess to you sórí ìgbà tí màá kọ rí ẹ mo dẹ ṣú um, pé. sorry um, chama um, any call láti company yẹn wọ́n ti pè bí like ten good times already but i think you should talk to them now. but kí ló máa ṣe ọ̀pọ̀pọ̀ yìí náà ṣé kò yẹ kó pọlọ ẹ sọ fún pé mo busy ni. ẹ mọ̀ pé contract olówó ńlá là ń sọ̀rọ̀ yìí. oya get out get sorry sorry màá bá wọn sọ̀rọ̀ later. sorry. Ah, má bínú kí bí èmi tó interrupt. sori oyin mo like ẹ mo kó ẹ jẹ gan mo dẹ bú ẹ máa really wà grateful tó bá accept me. accept just like that <laughs> ṣé báyìí máa ń ṣe yes àti no báyìí máa ń sọ nìyẹn no èmi ọ̀nì lórúkọ mi mi ì jẹ́ kí n ṣe tèmi bẹ́ẹ̀ step mi ò lọ wé rárá anyways mo sọ pé mi ì lè fẹ́yàn tí kò bá níṣẹ́ lọ́wọ́ kò sí mo ṣe wà yìí mi ò kí ọmọlówó ni mí ṣé o yẹ yín so bàbá mi no ẹ lè rí lára mi ṣe é pé ìsìn ẹ ráwọn escort lẹ́yìn mi ẹ pé mi nìkan mo dá wá so tí mo ṣe máa ń rìn mi nìyẹn so ẹlẹ́ṣiṣẹ́ ní oil and gas company right hmm, ìyẹn ló máa bọ́ sí pẹ́ máa fún yín nọ́mbà mi. Um, hey boy come. Um, sorry sir. ó yá kaná bẹ̀ sórí fóònù. Oh, okay yeah zero seven zero zero eight zero. sorry ten pro max kọ́ ni. yeah the latest one actually the yeah nǹkan tó gàmí máa ń lò yẹn <laughs> yeah. zero eight zero. okay seven two two seven eight nine one. okay. <laughs> ṣé nọ́mbà yẹn máa lọ ṣá. ó máa lọ máa lọ bẹ́ẹ̀ má pè mí láàárọ̀ right. Bye. Okay. Yeah. Thank you very See much. Now. Yeah. Bye. Take care, right? Yeah. Bàbá ṣe wà okay. Ṣé o normal rárá? Kí ni problem yẹn gan-an? Why do you embarrass me báyìí níwájú ọmọ yẹn náà? Kí ló ń ṣe ẹ́ náà? Èmi ni kí ló ṣe mí? Ṣé gba àtẹnu tèmi ṣe bí èmi ṣe handle lílé ni? Ṣé o ti gbàgbé ni? Pé kí ni? O ti gbàgbé wípé gba àtẹnu fún mi bọ́dí yìí. Ó di ìtìlẹ́ lọ́mọ fún ẹ má máa sọ̀rọ̀ báyìí náà kí ló ṣe náà? Ó ah, dẹ̀ fẹ́ máa embarrass mi wájú ọmọ yẹn tó bá rí mi next time kò ní respect mi náà. Eh, eh, eh, ìṣòro, má bínú, wọ́n náà mọ̀ pé game la jọ ń play so máa adjust. girlfriend kò máa sí much time mọ́ in two weeks time a ní nǹkan tá à ń sọ yìí akọ̀dẹ́ wò bí ó yí pẹ̀ ní kò pẹ́ mọ́ o. kí ló tó máa ń sọ̀rọ̀ báyìí normally kò yé mi náà torí tí má sọ pé ó yé mi rọ ni mò ń pa but èmi kàn believe pé two weeks ò kí ń ṣe ọjọ́ kékeré o ọjọ́ wà ń bẹ̀ ṣó yẹ but um, to me mo believe pé àti get aṣọ ọkùnrin kì í ṣe big deal torí bàbá yìí kó tó travel ó promise mi ní àwọn owó kan ó dẹ̀ ti pé tí má dọ̀dọ̀ ẹ̀ tó bá fún mi a máa get aṣọ a dẹ̀ máa sọ ọ̀tẹ̀ later. that's nice. àmínà. a jẹ́ pípẹ́ pẹ̀tì ẹ́sìtì nìyẹn. àdébẹ̀tàn báyìí gara ṣíkì ni. wo èmi trust mo trust ọkọ mi pa mo trust ẹ like mi trust ẹ bíi jésù ni ṣó yẹ but um, báwo wà ní ti tailor ta ni tailor ta fẹ́ gbaṣọ fún. ìyẹn ló kéré owó ló wúwo jù tá bá ti rówó àti gbaṣọ fún tailor kì í ṣe big deal mo ní lady kan mo mọ̀ pé àwọn tailors pọ̀ lọ́wọ́ mi but mo ní lady kan ṣèkí tó bá ń ran aṣọ fún ẹ àbímọ ni ó máa rò pé jésù ló bẹ ràn. ṣé lóòótọ́. ṣèkí bọ̀ owó ẹ̀ wọ́n tó bá náwó èèyàn wọn owó ṣèkí wọ́n. tó bá ṣàtì máa nǹkan tá a fẹ́ gbàgbé tó wó torí eh, nǹkan ṣẹlẹ̀ ni pé sórí èmi gan expect owó in two weeks time tí bá rí owó yẹn gbà <laughs> ọmọ ọmọ àwọn òbí ẹ̀wà ládàá patí lẹ̀ ni. ìwọ gbàgbé sórí aṣọ tí sẹ́kì bá rán ó dàbí red made ni èmi dẹ̀ believe pé as usual ọmọ gbogbo pátí ta máa ń lọ máa ń wò wá nítorí àwọn àgàn máa ń gara tán ilé ìgbì ta bá múra tán ta bá wọ ilé ta bá wọ ilé ṣùgbọ́n ọmọ kan tó ń jẹ́ all eyes on me kí ló ti ara wa ni ojú máa wà. in fact mi ò tẹ̀lé wait àti àwọn àmọ̀ pé èèyàn wọlé o. wọ́n máa mọ̀ wá gbà. àwọn nǹkan tí lè wà kí ló ń ṣe bọ̀bọ̀ yìí. idiot ni wọn. ọmọ dàmọ̀ ṣe rọwọ́ dàmọ̀. ṣé àwọn pépè yẹn ti wá gé bàtí. Um, àwọn àti mọ́mí ò tí ì wọ́n máa finalize wọ́n máa gé bàtí. okay. fóònù ẹ̀rìn gíláàtì nǹkan wò dé píkẹ́ kí ló ṣẹlẹ̀. mo rí mo píkẹ́ ni ah, ah. wáyé ẹni yìí stupid gan ṣá mo fẹ́ fún ẹ lówó mo fẹ́ fi ṣàánú ẹ nà ó ní onídìí ẹ ní problem ẹjọ́ ṣé mi mo kó bá wọn ni twenty thousand lè fẹ́ pè mí fa ó fẹ́ dry ẹ̀jẹ̀ mi lórí twenty thousand naira ah, ìṣe ń báwọn èèyàn fà lù í gan o twenty thousand lè fẹ́ pè mí pa ó lè ní problem ẹjọ́ kí ló kàn gbẹ́ ní problem mo wò pé kí n pàpọ ẹ little tí mo lè fún. at least tí ẹ sì gbé kàn yẹn ná ó mọ bóyá owó tó promise tó fẹ́ fún ẹ ló máa save life wọn ẹ ìwọ ló ṣáà promise wọn. bóyá kẹ́ ti mọ̀ mí náà mood mo máa fi ṣe nǹkan ah, torí pé mi ìsìn mo ti change mind mi mo lè má fún lówó yẹn. ìgbà tó mọ̀ pé ò ní fún nítọ̀hún yẹn ó bá ti jẹ́ kó wá ràn ọ́ lọ́wọ́ ẹ̀ síwájú. ẹ torí Ọlọ́run ọ̀rẹ́ mi bó ṣe wà yẹn ó tọ́ ló sọ mood ló máa fi ń ṣiṣẹ́ mm. bóyá ń gbà tó promise ẹnìyẹn bóyá wà ní good mood mood dẹ̀ ti switch nìyẹn ó dẹ̀ lóun ò ní interest mọ́ dẹ̀ wàá force ẹ̀ mm. ṣé ẹni sùúrù ṣé ọ̀rẹ́ mi nìkan ló máa kọ́ lówó lọ́wọ́ ní báyìí ẹ kí wọ́n máa pa ọ̀rẹ́ tèmi fún mi o. ó dẹ̀ ń pè mí twenty thousand naira ó dẹ̀ ń pè mí. hello ẹ jọ kí ló ṣe yín náà kí ni problem yín náà ni èmi mo kọ́ báyìí ni nínú àwọn bíṣẹ́ ni mo kọ́ báyìí ni nílé ayé ẹ má pè fún mi mọ́ wọ́n náà ṣe é pẹ́ mi ṣe 20.000 thousand naira ṣé ìyá jẹ yín tó yẹn ni ṣé ìyá jẹ yín tó yẹn ni mo béèrè lọ́wọ́ yín ṣé ẹyá ẹyá kàfí pè mí ni. ó bẹ́ẹ̀ ni ó fọ́ ni. Ah, ẹ̀gbọ́n ní ẹ̀. Ah. kí lélẹ̀ understand tí bá jọ wọlé ni òun béèrè lọ́wọ́ mi pé kí lélẹ̀ mi understand ẹ̀. lọ́sọ̀ gangan láì ṣe pé nepa mú náà lọ. wo ọ̀rẹ́ Felix ṣe máa ń ṣe títí ẹ nìyẹn sórí gbogbo dírámà ayé yìí pátápátá wọ Felix ló wà bó ṣe máa ń dára tiẹ̀ nìyẹn. irú dírámà wèrè wo nìyẹn lọ́sọ̀ gan ẹ jẹ́ kóra nù. Ah. ẹ bá ti máa pa yẹn ah. o. kí pa ẹ bá ti máa pa àtẹ̀sílẹ̀kùn tẹ̀mílẹ̀kùn òṣìwọ́ ẹ̀ tí wọ́n jálẹ̀kùn wọlé kí ló ṣe ẹ́ wọ́n pa kíni kí ló kọ́ ẹ pẹ̀lú yẹn wọ́n bí ṣebí kọ́kọ́rọ́ wà lọ́wọ́ mi báwo ni mo ṣe máa jálẹ̀kùn yàrá ẹ̀ wọlé mo ṣílẹ̀kùn mú wọlé nìyà. ó bá ti máa ṣí i ah, inú ah, ah. ọjọ́ méje ọjọ́ mẹ́ta ló kù inú ọjọ́ méje ọjọ́ méje kù mẹ́ta. ọjọ́ méje ọjọ́ méje ọjọ́ mẹ́ta ló kù sẹ́mi gbàgbọ́dọ̀ ń wọ̀ mí gbàgbọ́dọ̀ méje sẹ́mi sí. kí ni gbogbo rọ́bìṣì kí lè bá mi sọ. ẹ má dákun mi o ẹ wo tí bàbá yìí tẹsẹ̀ bọ́ tán ẹ̀yin kan ẹ máa mọ tára yín máa dé. àǹtí ẹ dákun kò lè tó òun hmm. gbogbo ohun tá a sì ń fà yìí tí ì lè tó ẹ. kò ilé kò tí ì lè lójú yín àbí kò tí ì lè lóyún yín ẹ wò ó mo ti pe ẹ̀gbọ́n mi tẹ́gbọ́n mi bàbá yín tẹsẹ̀ bọ́ ẹ má bọ́ra yín níbi tẹ̀fẹ̀. ẹ dákun kí la sí ìgbékilẹ̀ jù tẹ̀sí ń pẹ̀gbọ́n yín ẹ má ṣe báwọn ẹ má ṣe báwọn ẹ dákun n fi ń da yín lójú tó bá máa fi dọ̀tún la ìgbà yín gbé mọ́tò yín ẹ sì máa wò ó rẹ́yìn ni mi ṣe o ó rẹ́yìn ni mi ṣe o ńgbà mo parí mọ́tò ohun tí mo sì rí pọ́wọ́ rẹ̀ ń gbọ̀n ni mo gbé lọ tí mo lọ bá yín sàlámẹ́ǹtì rẹ̀ ìgbà yín gbé wá ẹ dákun. àlámẹ́ǹtì tó ti lọ ṣe látọjọ́ yìí kò tí yẹ kó gbé mọ́tò wá. ẹ má bínú ẹ má bínú ìgbà yín gbé wá ìgbà yín kò lè tó. ẹ wá tíráàbù ẹ dẹ̀ máa rí ah, eh, tó bá kọjá ọ̀tún la ibi tẹ́ ìgbà yín gbé wá ẹ ò lè yẹ kò lè kọjá ah ọlọ́run ọlọ́run má mà jẹ́ ń ṣorí burúkú ọlọ́run má mà jẹ́ ń ṣorí burúkú má mà jẹ́ ń dáràn ẹ kò lè kọjá àbí èwo ni kí n wá sí ìṣòro kó sì wá dé ibi ọ̀túnla ìgbà yín gbé wá. ó mà ṣe o ó mà ṣe o ká ṣe kìlọ̀ fún Felix tó ibi tó bá rẹ̀ dé. Felix fuck up ó fuck up gidi ó ní ohun tó ń pè àwọn bọ̀bọ̀ kan ẹ wọ́n wọ́n praise ẹ first under wetin kí ló ṣẹlẹ̀ abáṣọ̀rọ̀ kò gbọ́n sìn ayé tó fẹ́ lé ayé ìṣìnkàn tí ẹ̀dá kan lè rí bá láàyè wà á lé ayé wà dẹ́ báyé ènìyàn máa kú síbẹ̀ ni Felix ló fa ọgbọ́n kan tó ṣẹlẹ̀ and again ẹni tá a bá wí fún ọlọ́njọ́ kó gbọ́n ni síbi ah. mi mọ̀ kí mo fẹ́ sọ sínú ọ̀rọ̀ yẹn. adé kìlọ̀ fún a kìlọ̀ fún ẹ a lè filẹ̀ báyìí o kí la máa wá ṣe bóyá ká gbé lọ sí hospital àsálò àbí ká lọ bá bàbá kan kó tọ́jú ẹ àlefílẹ̀ bá ọ̀rẹ́ wa ni. kí mi lọ gbé wèrè ṣé wò mọ̀ pé Felix ti ya wèké kí n ṣe èèyàn mọ̀ tó bá gé mi jẹ tèmi ló máa di tó bá dẹ̀ wò pé ó wu ìwọ ò lè lọ gbé and ìwọ àtàwọn ẹbí ẹ̀kẹ́ mọ̀tẹ́rì jọ máa jọ ṣe but for me mi lè ṣe. kí mo lè dágbé àlébù. bíbí kò lóye jẹ́ máa lóbi tá à ń lọ ṣùgbọ́n. ó dùn mí ó dùn mí fún bàbá yìí dùn mí jàǹbá ra ta fún jàǹbá ta gbogbo wọn wá ń padà wá tún ra. ṣe ni mò ń mò ń rò bí mo ṣe lè strategize ẹ mọ bí mo ṣe lè impress ọmọ ẹ so that ọmọ ẹ máa fọ́ fún mi totally. nna mẹ wẹ́ẹ́ wá ayọ̀ take it easy take it easy wá tó bá máa tèrè lọ́wọ́ èmi ọmọ tèmi ń wo yẹn o sometimes they say never judge a book by its cover tó bá kọ́kọ́ wọ ọmọ yẹn lè kọ́kọ́ fi pé pé kò ẹ́ fi bọ̀tí bàtí ọmọ yẹn bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ sí fún wa ní profile ẹ̀ tí mo gbé òkú tọmọ yẹn sọ man level ọmọ yẹn yí gan so i go just advise now based on the kind level wey we dey based on say fake it or you make it làwa wà tó ti yẹ fọmọ yẹn lẹ ọmọ ọdẹ kó máa lọ mọ òun bọ. obi akai ah, no talk like that now ah you no you no pure see make i tell you you see that pay if my guy born that pay o ma step level up inú gbogbo alájọ máa wà ní same level pẹ̀lú àwọn girls ẹ̀ ṣé ò rí ọ̀rẹ́ girl yẹn ni ọ̀rẹ́ òun ọ̀rẹ́ ni àwọn ọ̀rẹ́ yẹn ta gan inú ọ̀rọ̀ kò ló dé inú sí àwọn tó lọ pọ́n tó ṣe dáadáa báyìí yẹn bá ti jẹ́ mi mo jẹ yẹn sí i ìlójú rẹ̀ yóò wà láàárẹ̀ ọ̀ àtẹ́rí. àgbè àwọn ẹlẹ́ ìfọ̀fẹ́ mi ọmọ yẹn fine gan but the only issue ni pé òun ò dé my heart ah. òun ò dé for my account I no get past you know sapa sapa na sapa i like this man ah. i dey tell you. so wetin we go ah. do like this. ṣé ẹ rí òótọ́ ni peter ń sọ o ẹ wá ẹ jẹ́ ká gbọ́pọ̀ lólè ká storm brain àbí iṣẹ́ kò yé. ẹ mọ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀ anything tẹ́ bá fẹ́ jẹ anything tẹ́ bá fẹ́ mu ẹ má fọ rárá ẹ ọ́ dà fún ó ti ẹyin sìn ẹ wo ẹ jayé sí wa lọ́rùn ah. ẹ jayé bó ṣe wù yín ẹ mọ wáyé mo fi sọ bẹ́ẹ̀ ni wípé títorí ìdùnnú mi ayọ̀ mi ẹni bí ọkàn mi olólùfẹ́ mi èèyàn tó máa rí gbogbo ọmọ tí mo fẹ́ ní ayé mi fún mi rẹ̀. Um, you know what? As a matter of fact, guys, um, ṣẹ̀rẹ́ ni tẹ́wọ̀n yẹn mọ́gàjì tiwa ni you understand chiamu tiwa ni nǹkan tó bá ti sọ abẹ́ ti gé nìyẹn tó bá ní kẹ́ order order just anything at all. Okay, guys? Mm? Yeah, you right, New York, because I remember when I came back from America, when I nearly came to Nigeria, and I was I didn't know where to go, but he was there to help me wow. and get in touch with the right people in the country. You get, what I'm saying? Wow. Yeah, I stayed in America for like 30 good years. Àti àti mú ẹ̀rín àti mú ẹ̀rín. ti gbàgbé ni pe mo sọ fún ẹ pé ọmọ yìí jọ Bìrìtìkó tí o sọ pé ó náwó fún Oh, you're right. Damn, you look so pretty. I gave that lady, that oh, that girl, I gave her ten thousand dollars just for transport. You know, and she may be lucky as well. You know. Okay, smile for me, smile. Oh my God, smiling. smile to be a girl, òsì buy ó job, but lápá ọ̀tún yẹn kò coffee bẹ́ẹ̀ job. Oh my God. oh, <laughs> thank you, thank you. Um, you come so well. Can we Can we order? Oh yeah, you guys order. Bye man. She must fún yín making mi kì í bá àwọn tí ò lù ẹ ká sọ mọ́ ẹ ká sọ sà kí ni kí n mú wá fún yín sà. Ah, ah. kí ló wà available. oh come on damn guy you look dirty. You know, I told man that I don't want to come to Nigeria, but he won't listen. No, no, no, wait, wait, wait, wait, wait. no, no. Buy a náà dress. Mi ò gbọ́ ni wọ́n wá lọ́jọ́ yẹn No, guy, guy, guy, you've never been to this place. You know, first time tamawa bi lele. Ah, ah, ah, ah, ah. That reminds me, I have to pé mo há ìwọ bẹ̀yẹn lọ́jọ́ yẹn ni, ibi bá ìfẹ́ máa jọ ibi tá a lọ ní Ireland I mixed it up actually, yeah. Yeah, ti débi bàárẹ̀. Yeah, you're right. Guys, guys, guys, guys, guys, ẹ jọ mi stand bọ̀bọ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ mi, bí a kà máa lọ sí island. Yorùbá, how gonna call my dad right now? Kò jẹ́ ká máa island, ẹ jẹ́ ká island. Ah, no, no, we okay. I'm allergic to mainland. Ah, ah, sorry, ẹ jẹ́ ká ẹ You you want you want us to do it here? No, it's okay here. No, ló ṣe é tó wọ yúnífọ̀mù ẹ kò ń ṣe pé mi ò dédé wọ uniform mo fọ kò gbẹni sa. bọ́rọ̀ ṣì tó sọ lẹ́yìn. okay it, you know what guys you know what guys you know what guys torí um, lady tó wà ń bí báyìí ẹ jẹ́ ká kọ́ ṣe nǹkan tó fẹ́ so ẹ jẹ́ kó kọ́ ṣe ìwọ. kí ló wà nílẹ̀. a ní baileys a ní red label a ní jameson ma. Oh, oh you mean bailey. yes bailey. like baileys. Okay, good. And bring it. Bring everything. Ọgbà ìtọ́ka fún wa ni kò lọ mú wa kò ṣe kí awé ń wò. Would you move fast? Ah, get out kò tí o láti máa lọ bu sure spray okay? kò ń gbá kí n gbó bíbá ah. the most expensive drink ni idú. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi àbí. I'm so allergic to environments like this. I, you know, my dad won't like this kind of environment. Ọtí tó wọ́n you? I don't mind ọtí 100 years old. It's very good for health. Always oh, expensive. Always expensive, yeah. Wow. Thank you. My drink. No, no, no, no, do that. Yeah. Yeah, no. no Cross Candace drink. Jaco, Jaco, oh. check if you're rich. Back then in New York, when you get a drink, you scan it to be sure. You know, Africans are, you know, I don't want Damn, fuck! Can I shut up? This is fake, man. Uh, what? You know what? I told my dad I don't want to come to Nigeria, but I won't listen to me. Your dad? My dad, my dad, Adenuga. Why? Senator Adenuga. Wo mo check it, check it. Check it, lọ́ka kọ́kọ́ mọ̀ kọ́ tó ṣẹlẹ̀ náà. Bayo, fake ni. Mo sọ fún ẹ̀ náà pé mo máa ta fake. Oh, Jesus Christ. Fake again? Fake. Why are you so wicked? Ṣé pa wá ni? Lóko ọtí fake wá fún wa. Kò sí o. Fake nìyẹn náà. Yeah. Ẹ dúró, let's check this. Let's check this. Ṣé pa wá ni? Kò ṣe fake. Ah, no possible kí lè máa jẹ fake náà. Ẹ jẹ́ à check ẹ. Kid me not fake money you know. oh my god my dad is not gonna find it funny with me. ṣé ilé ìbẹ̀tẹ̀ mú bíbá yìí tí mo gbé wá yìí òun làwọn ẹ̀gbọ́n tó gbé ní jẹ́. would you shut up shut up wait, wait, wait. shut up wá ọ̀gá yín dànù ẹni tó ní bíbá yìí dà oh ẹ fẹ́ pa wá. gbogbo ilẹ̀ máa kú sẹ́wọ̀n you know what ẹ fẹ́ pa wá àbí. you know what let me just call my dad. no no no no má sì pé dáadé ẹ má pé dáadé ẹ dáadé ẹ ti pọ̀ jù fún wọn. ẹ máa kú sẹ́wọ̀n ni ẹ máa tìrọ̀ yín ẹ máa kú sẹ́wọ̀n ni ẹ̀yin ẹ̀yin tá fẹ́ drinks really you can imagine ọlọ́run ní ká check ẹ̀ ọlọ́run sọ pé drinkers are liable to die young they are liable to die young gbogbo àwọn kan tó bá falẹ̀ lé yo fake drinks. ẹ̀yin guys ẹ̀yin guys ẹ̀yin guys ẹ̀yin guys sáwọn máa ń fake ní level tá a wà nílùú yìí a máa máa multi fake. Peter Peter. Peter calm down Peter calm down Peter calm down calm down calm down. call senator Captain Nuka that's my dad I'm gonna call him right now he's gonna call calm me. down I don't take bullshit now let me calm down. Bayo Bayo jẹ́ kí n sọ̀rọ̀ now what is this ẹ tiẹ̀ ní sùn fún mi kí n sọ̀rọ̀ now gbogbo ilé ìtàn ṣe yóò make sense ẹ calm down ẹ jẹ́ kí n sọ̀rọ̀ mo mọ̀ ọ́ pé mo ti fuck up normal normal ibi báyọ̀ ń ṣe standard wa mo mọ̀ ẹ́pẹ́ ti sọ fún mi tẹ́lẹ̀ wípé ká máa lọ silent ká lọ jayé lórí omi èmi mo ní ká máa bọ̀n bíbà ẹ̀yin ẹ̀ mọ̀kọ́ tó ṣẹlẹ̀ kò ní make sense ká wá sí bíbà ká má bá wọn anything ó ti yẹn sìn so I ń help company wọn náà ni normal normal ẹ̀ mọ̀kọ́ tó máa ṣẹlẹ̀ ni pé a máa ra soft drink wọn um, Peter àwọn drinks yẹn alpha. wọ́n sọ sí àwọn original drinks. Oh, the drinks I brought from Boston? Yeah, yeah. yeah. Yes, yes. Oh, she was no boots. Oh, no boots, I know. I want drinks and original you told Yes. On a final note, those something drinks you're bringing, are they imported? Can you start talking? Can you start talking? Wọ́n lè sọ̀rọ̀ ni. Ta ló employ sí ibà iná? Ọ̀gá yín dà. Would you shut up? Shut up! Shut up! Shut up! Kọ́kọ́ ilé padà ń gbà yẹn yes yes na oh, fake ló ń tà náà kó tẹ kó gbé gbogbo kíní kó wájú wa náà oh, kó kó yọ ti fake kó wájú wa jàre. kókó kókó kúrò bá kókó kúrò bá náà. no ma ko but uh, I want to place another for barbecue chicken. no way babes barbecue wọn náà fake ló máa jẹ́ at the end of the day yeah. no you can have this when we get to the island wàá wàá jẹ barbecue to bá ń wẹ̀ fresh one. ó lè jẹ barbecue àti last week lọ́mọ máa tàbí báyìí ó sọ fún mi. and the stick gbé Down, bẹ́ẹ̀ go. kò àtúntò. one thousand and one thousand naira for one lesson. imagine fẹ́ pa wá fẹ́ pa wá pẹpẹ wa mélòó mélòó wa ti lò láyé. kọ́lórí bàbá yẹ mọ ti fake. kàkàkà yìí mà. o fake làwọn drinks ní báyìí. bíbí ẹjọ́. I don't like infection. Yeah, sharp, sharp, sharp, sharp. So ti jẹ́ kí n bínú Of course na original drink. Wọ́n ṣe gba wọn ṣe kọ́ta bíbá. Owó wa padà wá tanra wọn jẹ́. Ńlá bẹ́ẹ̀ ráyé wọn lóde bí. Ṣáyọ̀ àìsàn wẹ̀ ló. Bọ́mọ ẹ ṣe ń kíkì ó ga ọ ọmọ yìí máa fẹ́ fi style stubborn o <laughs> bọ́dé junior ló ń bọ̀ lọ́nà. obìnrin méjì ni màá fi bí bó ṣe wà yẹn. stop it tó bá jẹ́rẹ́ ni kò stop ẹ̀ sórí bó ṣe wà yẹn ọkùnrin láti láti ni ṣé o mọ̀ pọ́kùnrin làdá ni. bíbí ìṣubú sọ pé amẹ́ríkà ni màá bímọ yẹn sí oyún màá ti ń ga. ẹ òótọ́ ni náà amẹ́ríkà ló máa bímọ yẹn sí ìyẹn tiẹ̀ ṣọ́nà mọ̀ọ́kọ́ tó kọ̀ ṣẹlẹ̀ ni wípé olówó kan tí mo expect láti àwọn company kan owó yẹn dẹ pọ̀ gan immediately tí owó yẹn bá ti drop by o lọ jà straight. Ah. <laughs> yes sori us tó fẹ́ gbé ẹ lọ yẹn ló dé síwájú ẹ. ẹ jọ bolẹ tí wáyé sí ẹkùn lẹkọọ kan já wọlé onílé anyhow. will you shut up bọ́dé tá làwọn kọ́kọ́ tó ṣẹlẹ̀ ni wípé um, mo mo fẹ́ try láti gbé lọ sí mo try láti help ẹ láti. mo try láti ṣe kí ni. láti help ẹ láti gbé lọ sí ah, oh, mo try láti mo try láti gbé lọ sí. just shut up shut up just listen to yourself. Bọ̀dé so òótọ́ ni nǹkan tí ìyá Saheed sọ. ẹ ah, eh! pé ìwà àtàwọn ọ̀rẹ́ ẹ̀ ẹ ti sọ lé mi dàbí tẹ́ ẹ ti ń ṣe bálabàla tẹ́ ẹ ń ṣe yamayama is that so? pé o dẹ̀ tún fún yàn lóyún. bọ̀dé. o tún wá fi eh, fọ́tò ẹ o fi tó gbogbo lé mi. ò mọ bó ṣe débẹ̀. Ah, bọ̀dé you stupid. bọ̀dé kí ló fẹ́ tí mo ṣe fún ẹ ó dé ìgbà tó ti ń bára dáradára kiri tó máa kún powder sára tó lóun ṣe aloe vera wọn máa gbé rẹ lọ pati kiri wọn máa ná ẹ ní fifty fifty naira mo dẹ̀ pé òun dojú tì mí bóde mo ti gbé lọ sílùú àti kọ́ car wash ṣe ló ń ba mọ́tò onímọ́tò jẹ bóde from there mo gbé lọ sí filling station bóyá wàá lè ṣe petrol attendant. oil and gas náà ti ṣiṣẹ́. oil and gas. oil and gas ọ̀fọ̀ orí burúkú ò ní ẹ wá jẹ́ ìsọ kíni kan fún ẹ ọ́ìlì ti gáàsì o àkàrà rẹ̀ ti farabalẹ̀ tú sínú epo báyìí ó ti yẹ kò sí kan tí mo lè ṣe lọ́wọ́ yìí o kò sí kan tí mo lè ṣe o ọ̀nkù mi tó ní délé yìí o level ni mo ń lò fún ẹ o street lájọ gbà o mo play game fún ẹ ni o ó ti yẹ ẹsẹ̀ yìí jẹ yóò jẹ ni mo ṣe o. wọlé sọlá. kápẹ́ńtà tó ń kọ́ kí n tó kúrò nàìjà kọ́. ṣé kápẹ́ńtà yẹn ò easy mo sá kúrò mẹ́ni olóò máa bọ̀ ṣé kápẹ́ńtà o máa bàtẹ́ ó fún yàn lóyún nulẹ̀ mi bàtẹ́ ó fún yàn lóyún nulẹ̀ mi eh. fọ́ mi kọ́ nìyẹn. fún yín ni. Ah, mo ní ẹ̀yẹ sọ̀rọ̀ kò sí sáńdé bó mi máa bẹ sọ̀rọ̀ tó pàdé tó pè é tó pè é. ẹ ti ẹ̀ lọ wípé àbúrò ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀. àǹtí kí ló ṣe ṣe bẹ́ẹ̀. Ah, oh, mo ti faint. o ti faint. Ah. ṣó fẹ́ padà faint síbòmí ni. mo ti jí o ti jí good tó o bá fẹ́ kí n fi ẹ dára tó wù mí kó lọ bímọ sínú àgọ́ ọlọ́pàá leave now. kò síbi tí mo fẹ́ lọ. Turn your eyes well, well, oh. Ah, mo ga o. Kó má lọ bá sọ̀wọ́. Which kind life be this now? Anubode tiẹ̀ ṣe mí gan-an ìkìlọ̀ náà ẹ̀ ń ṣe ẹ fún ṣé mi ò sọ fún gbà ẹ ni gbogbo nǹkan tá a máa ń sọ lélẹ́ yìí o èmi kan fúnra mi ń sìn mo lè ṣe understand pé tó bá ń báyàn sọ̀rọ̀ tó bá advice yàn ó yẹ kẹ́ni náà ó yẹ kí ó máa listen it does not matter who it is coming from be it your friend be it your family member be it anybody tó máa ń ti ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ máa gbọ́ ẹ táà fi ipò kẹ̀yìn sọ pé ó máa fi level ó máa fi step up táà tiẹ̀ mọ̀ pé ọmọ yẹn fúnra rẹ̀ gan-an gèǹjẹ́ ayé ni but then ẹ ń sọ oh ẹ jẹ́ kó fọmọ yìí step up kó fi step up ṣé òun kọ́ ló ti fi steps sínú yàrá yìí sìn. ohun kan tí mi tiẹ̀ ń rò sọ pé àgọ́gọ́ lórí wa ò pé. how. we are graduates bọ́bọ́ yìí dẹ̀ sọ fún wa pé káwa máa gbé lọ́dọ̀ ẹ̀gbọ́n àwa náà dẹ̀ tẹ̀lé lọ. nítorí pé ó jẹ́ mere carpenter. ló mere carpenter. no kò ń ṣe bẹ́ẹ̀ tó bá rò deep down wàá realize pé òun lòun ní opportunity ẹ̀gbọ́n tó lówó lọ́wọ́ tí àwa tá a ti níṣẹ́ ta lè máa squat pẹ̀lú so whatever he says that time ó ti di sàwáwù wa whatever he says that time we will listen to him. ah ó dùn mí o ẹ̀gbọ́n yẹn wá ní ká máa kúnlẹ̀ so gba twenty years lọ́wọ́ mi ni. you can imagine. ó gbàjù lọ́wọ́ mi àgbà fifteen years. you can imagine wá ní ká máa kúnlẹ̀. ìyẹn ti lọ nìyẹn o ó yẹ káwa ṣe kí at this point in time ó yẹ káwa náà kájú kàró rẹ̀ ra wa we can find any other person tó bá lára àbọ̀mọ́ táwọn náà bá máa bí ká train wọn right you know. wọ́n ikọ̀ ẹ̀yọ̀kan ló lè change o obìnrin ò lè ò lè fọ̀rọ̀ obìnrin lẹ̀ bíkọ́ mo lè pẹ̀lú obìnrin ọmọ ibo gẹ́gẹ́ get sense. bọ̀bọ̀ orí mi ti pé ah, iṣẹ́ tẹ́gbọ́n bá mi rí ń sin sixty k náà fi bẹ̀rẹ̀ wọ́n ní pé in another three months wọ́n máa increase ẹ̀ so yẹn máa máa lé obìnrin lọ́wọ́ yìí àbí tó bá fẹ́ kó fún mi ṣá o bí wọ́n fẹ́ kó fún mi ṣá i go settle with am but then lọ́wọ́ yìí. obi ọmọ náà. Ah, <laughs> báyọ̀ kò sí wàhálà ó ṣègùn mo appreciate man. oògùn yìí. <laughs> Ah, ìwọ bèbí kí ló máa ń ṣe ẹ báyìí ó ṣe máa lọ oògùn sọrí tó ga báyìí. ọmọ ah, àjọ kọ́ mọ ẹ̀kọ́ bá wa ọ ẹni ó yá jẹ́ ká lọ sí hospital ó yá ẹ eh, ẹ eh, wọ́n jẹ́ ká lọ lọ sí ìsìnkà rẹ. mi lọ mi lọ mi lọ bá mú fún mi bá mú fún mi bá ń pè bá ń pè bá ń pè bàbá. bàbá kí ni bàbá Rọ́mọkẹ́ ọmọkẹ ta ló wà lé àárín bàbá Rọ́mọkẹ́ bàbá Rọ́mọkẹ́ ta ló ń jẹ bàbá Rọ́mọkẹ́ ah, bàbá Rọ́mọkẹ́ bíbó Ọlọ́run hospital ẹ ká máa lọ mo mà dáràn o. ẹja tí o mọ iyì nínú ìbò ní mọ́sánwó apẹja mo lóye. rọmọkẹ rọmọkẹ ẹlẹ́dàá màjánú mi ìwọ ọmọdé má má pa mí ẹ kí ni nǹkan tó ń ṣe ẹ́ kí ló dààmú ẹ kí ló lọ lògùn fún ikùn ẹ ló ga báyìí owó wa lọ lògùn kí ló lògùn fún. ẹ má bínú nǹkan tó ń ṣẹlẹ̀ bí ìbáyé ò tí yé mi ẹ ó ní kí là ń ṣe nínú gbóyìn náà ìwọ ọmọ onílé ọlọ́nà olówó tó yẹ pé ojoojúmọ́ ló máa ń change mọ́tò kí là ń ṣe nínú bíbá i don't understand. wo mi ò mọ èyí tó pè lọ́ní o àìsàrà ọ̀ni o ọ̀ni sì kọ́ ló ìdílé yìí o torí lóòótọ́ bá a ṣe wà yìí àlò lọ àmọ́ àtọrọ jẹ kò yẹ báyìí kódà ìwọ̀nba tọ́lọ́run ń pèsè fún wa ní tọ́rọ́ kọ́bọ̀ òun la fi ń bọ́ra wa la fi ń ran léwe òun náà la fi ń tọ́mọ ẹ̀ yìí àbí rọ́mọkẹ́ èwo náà ń sọ èwo ló lọ ní. mi ò tó ló sọ ọ pè ní àǹtí iṣẹ́ tẹ́ sì fẹ́ gbé fún mi yìí like ó sì ń yà mí lẹ́nu because ó fẹ́ bèrè ẹ má bínú o kí lẹ fẹ́ gé ìgbọ̀ngàn tẹ́ fi fẹ́ máa ṣe orúkọ bẹ́ẹ̀. àǹtí <laughs> ẹ fọ́n ni ṣé ìmọ̀ pé pákéjì lèèyàn fi lólé ayé ni pákéjì ni tẹ́bà ní pákéjì ẹ̀ lè pẹ́ láyé bẹ́ẹ̀ ni ṣé gba ọmọ skul mi tẹ́ ẹ̀ rí yẹn tó ń gbé mọ́tò ńláńlá yẹn gbogbo wa pákéjì là ń lò pákéjì ni o. èèyàn ah. sọ pé ẹ máa kó agolo wá ẹ máa fi ẹja gàrí gbogbo ẹ̀ sínú ẹ̀ ẹ máa máa ẹ̀ṣẹ̀ wàá ta fún yín bẹ́ẹ̀ nípa ẹ̀ṣẹ̀ṣẹ̀ fẹ́ wá ra beverages àbí. bẹ́ẹ̀ni ẹ right ṣẹrántí òkú kì í farapamọ́ fẹ́ni tó máa sí bó ṣe jẹ́ gangan nìyẹn ṣeré àwọn gàrí kúlíkúlí ṣúgà ni máa kó sí mi ò kí ń mú gbogbo cornflakes golden mọ bó tó ń ṣe oúnjẹ ọ̀bọ mi ò ń jẹ ẹ̀ nǹkan tèmi jẹ́ tí mo fi ń survive yẹn nǹkan tó fi kọ́ mi lé wa nìyẹn nǹkan tí mò ń jẹ gangan ni but tí ìbá fi packaging sí kílẹ̀ expect àwọn máa fojú wò mí pé mi ò jẹ́ nǹkan kan ni tó ẹ dẹ̀ máa ná àfaradà o ẹ máa ná àmúmọ́ra o àfaradà kí ló tún kan àfaradà mọ́. ẹ ṣe mo lè wá gbà mí kójú mi wà lókè mo lè gba etí yín. ẹ má ṣe business ni àti ẹ máa mú mọ́ra ni o ẹ máa ìsọnú ẹ̀kú ni láti jọ mọ̀ sí so gbogbo reaction mi ẹ máa ẹ máa tẹ̀lé mi tí mo bá ṣe gbìlẹ̀ yóò àǹtí má bínú àǹtí má kọ́ sí má tẹ bá rí mi ní action tẹ bá bẹ̀rẹ̀ action ẹ̀yin gan ẹ máa pé ṣé àǹtí tẹ̀rí ilé ní ikọ́ ni so ẹ̀ ní bínú ni eh, business ni. kò sí wàhálà tẹ bá ṣàtì ń pè mí lówó tèmi tẹ́ ẹ ti tẹ̀tọ́ mi tẹ́ fi dùn mí. ẹ má wọrí àṣẹ bẹ̀rẹ̀ ẹni sọ yẹn ṣàṣẹ tí mo lè sọ yìí. àwọn àǹtí ẹjọ tó bá ti tọrọ nígbà tí yẹn dé ẹ má jẹ kó rí ilé ó ti yé. àǹtí ẹ má wọrí ẹ dẹ̀ pupa jùlọ mi máa dólẹ̀ kẹ́yìn <laughs> bọ̀ má wọrí mọ́mọ́ ti máa ṣe ẹ̀kọ́ rọra tó wà lẹ́yìn ìlú àǹtí ẹ̀ máa gbà bẹ́ẹ̀ ni. ẹ dákun ṣé ẹ fẹ́ bayé ń jẹ́ ni ah. ẹ fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ mi àbí tó ní mọ́tò bá tiẹ̀ wá pàdé yín lọ́nà abọ́ ètè wa ń lọ lọ́nà òun ò lè wá gbà lọ́wọ́ yín ṣé fẹ́ ràn lẹ́wọ̀n ni. wọn kú báwo lẹ ṣe ń sọ̀rọ̀ báyìí báwo lè ń sọ̀rọ̀ báyìí èmi kò kí ń rìnrìn alẹ́ tí lọ́rọ̀ lè máa gba mọ́tò lọ́wọ́ mi mi kò fẹ́ káwọn ọ̀rẹ́ mi mú un pé mo ti arrive nítorí mo ṣe fẹ́ rẹ̀ǹtì mọ́tò yìí mo dẹ̀ fi ń dá yín lójú pé mo máa fún yín ten ten thousand naira ọ̀ a máa fi yẹn bẹ̀rẹ̀ ni o kò ṣe ti máa fún yín nìyẹn ẹgbẹ̀rún mẹ́wàá. a kò máa fi yẹn bẹ̀rẹ̀ ni màá sì fún yín jù bẹ́ẹ̀ lọ. ẹ dá ẹ jẹ́ rò pé kò ní sí wàhálà kankan. wọn kó ẹ fọkàn yín balẹ̀ kò lè sí problem mi náà ń ṣọ̀tà ajé náà kò ní sí ìyọnu kò lè sí nǹkan kan. ó dà èwo lẹ fẹ́ èwo lẹ fẹ́ nínú rẹ̀ ọkọlùkún náà gbà èwo lẹ fẹ́ ẹ náwó sí ìtẹ́ bá fẹ́. ok ẹ kàfé lè bẹ̀rẹ̀. èwo ele. ele mọ́tò ọlọ́pàá ó ní nǹkan ń bẹ lábújá ẹ fẹ́ pa mí. ọ̀nà wọn jìnnà. ẹ fẹ́ ràn lẹ́wọ̀n. Ah, ah ohun tí mo lè ṣe fún yín nìkan ìgbélé ṣẹrẹlẹ aláìlóòbó lónìí ó fi ránṣẹ́ sàbúrò rẹ̀ ni <sighs> mọ́tò ọ̀hún sì dá pọ̀ <laughs> àbúrò rẹ̀ ò sì tí mọ̀ pé kò tí ì dé. ilé <laughs> náà bad ilé náà bad ah, má eh, gbélé. yóò dà fún yín yóò dà fún yín ẹ eh, bíi oṣù mélòó lẹ́yìn fẹ́ kejì uncle oṣù bíi ti báyìí yẹn má wọrí ìgbà tí má ti rò pé mo ti fẹ́ change mọ́tò náà ni. ìgbà tẹ bá rò pé ẹ ṣe é jì mọ́tò ẹ sì máa fún un lówó. <laughs> mo máa fún yín ten thousand naira. ìjọ òní ká bẹ̀rẹ̀ ìjọ òní ká bẹ̀rẹ̀. a ti bẹ̀rẹ̀ báyìí. ń gbé wá fún yín lọ́la. ẹ ṣáà ti sáwìsì ẹ. ṣe ṣe pé wà á ẹ̀kọ́ sí mi lè kọ́kọ́ ra epo sí fúnra mi for a start. Ah! ọmọ ádámù ó bá má ti ṣe léè fúnra ẹ̀ nítorí kan lè kan ẹlẹ́pọ̀ ò lè gba yìí láàrin ọ̀rẹ́ ó wá ń ṣe bí olówó ó ń ṣe bí ọlọ́lá ó ń ṣe bí ọmọ olówó kódà ó mọ iye àwọn èèyàn tó ti fi ìwà ẹ tó ti fi ṣì lọ́nà nǹkan tó ṣe yóò dáa wàá lọ yá mọ́tò wàá wá lọ kó kúlíkúlí àti ẹja díndín wàá lọ kó sínú agolo wàá sọ pé o lọ sí supermarket o lọ ra nǹkan nítorí kí ni àìlè tó ṣe fúnra ìwà kù díẹ̀ káàtó kó dáa ọ́nì ó máa dùn mí táwọn ọ̀rẹ́ wa tó kú ò máa sìn bí báyìí kán wáá wo nǹkan tó jù mí rí mélòó ni mo fẹ́ ròyìn nínú eléyìí báyìí mo gbé fún ẹ o. Take life ah, ah, ah, wọ́n ó tiẹ̀ ti wá dáa báyẹn kí n má máa dúpẹ́ tiẹ̀ kó má máa fi ọlọ́ọ̀lọ́ látọrọ o. o tún ti bímọ aṣọ ti jàn ó lè ní ọ o ó lè ní ọ ìkàdẹ ní ọ bó ṣe wà ikọ́ lọ́njọ́ bọ́ńbẹ́ ò bóyá wà gbọ́n tọ̀ dádì o mọ́mí o ibi tí mo sì ń dé náà dáa o torí mo gbé ẹrù tèmi náà sórí eléyìí tí mo fà sọ́wọ́ mo sì bá yín jùlẹ̀ èmi ti fẹ́ máa lọ ọlọ́run àbá yanjú tó kù wò. ó ní dúró ká jẹ́ tọ́jú ẹ̀ ni. ẹ wo ọlọ́run àbá yín tọ́jú ẹ̀. ẹ ṣé o. lòun ò ìbòjẹ́jẹ́ ó ní mo jẹ báyìí. rọmọkẹ́ rọmọkẹ́ rọmọkẹ́. Ah, àkànjí. kí ló ṣe rọmọkẹ́. rọmọkẹ́ rèé o. kí ló ń ṣe nínú rọmọkẹ́. èmi ò mọ̀ èmi àkànjí wo ń bí ọ̀rọ̀ dé dúró yìí kò sí ní tí mo fẹ́ ti bò fún ẹ mọ́ Rọ́mọkẹ́ ti lóyún fọkùnrin mi o. Rọ́mọkẹ́ dáàdi mọ́mi pẹ̀lú gbogbo wàhálà mi lórí Rọ́mọkẹ́ Rọ́mọkẹ́ lóyún fún ẹlòmíì. Àkànjí wo ó bá tẹ̀ jẹ́ atọ́jú ẹ̀ka rẹ̀ yaná ẹ̀rẹ̀ bá yá tán á máa sọ yòókù nulẹ̀. ìfẹ́ máa fọ́ ju ọ sí wàhálà ọmọ mi ìwọ máa bọ́ ń tiẹ̀. my darling daddy call you ẹ ṣe gan can we go. àkànjí ò bá má mú. Ah, mi ò ní mú lọ ṣé ìyá méjì ó máa ń jókòó gbé ah, ah. ṣe bẹ́ẹ̀ ti ṣe bẹ́ẹ̀ ń ṣe tó ọmọ bíbí inú tèmi lélẹ́yìí ṣó fẹ́ máa mú lọ ni. rárá wo wọ́n bá tẹ́ jarí kó jẹ́ ká máa lọ. yàrá ìṣó ti ráyè ẹ̀ lóde rọmọkẹ́ wọn tó sáyé ẹ̀dá báyọ̀ ọmọ tó tún múnú mi dùn. bàbá rọmọkẹ́ kí la fẹ́ ṣe báyìí ọsítù kájú lọ ọsítù ọmọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ yẹ ẹjẹ rẹ ẹjẹ ẹjẹ ẹjẹ. Ah, ah! bàbá Rọ́mọkẹ́ ah, ẹ bá mi wo ẹ bá mi wo ẹ bá mi wo ẹ wo bó ṣe ń mí Rọ́mọkẹ́. tọ́lá pé. Rọ́mọkẹ́ Rọ́mọkẹ́ oh, ọmọ ìdí bá tẹ̀mí jẹ́ Rọ́mọkẹ́ Rọ́mọkẹ́ Rọ́mọkẹ́ ooo oh, tẹ̀mí ti bàjẹ́ ooo oh. àfìgbà tí wọ́n mọ ipa mi sáyé. nínú ìbò. Ah, alpha kò fá nǹkan kan wo tiẹ̀ ti wá sùn mí bí mo ṣe wà yìí ó ti sún mi kò síbi tí mi ti wà Felix dé mo ti rin ìrìn ẹ̀mí mi ti fẹ́ bọ́ tó bá mọ iye owó tí mo ti fi ra epo sí mọ́tò lórí pé mo wá Felix ibi tó tiẹ̀ wá lédè mi tiẹ̀ wá gbé mọ́tò mọ́ ọ̀kadà ni mo mú kiri àmọ́ kí n tó débi tó bá ti ná ti rí báyìí Felix àti lọ kí ni mo fẹ́ ṣe àwọn èèyàn máa sọ mí lẹ́nu mo ti rin ìrìn mi rí Felix ọlọ́run á ṣe ah. lágbọ́rọ̀ lọ́hùn àdúrà la mo máa gbà àdúrà la mo máa gbà ah, kó tó tẹ̀ wá dùn mí jù ni pé ká ní mo mọ̀ pé iná tí mo pa lọ́jọ́ yìí ló máa kọ́ sí kínní bí àmì ìbá ti máa pa á. Ah, wo eh? sórí gbogbo ibi tí mò ń dé pátápátá wọn ní ohun owó mi ò tó máa fi gọ̀gọ̀ fà á òun ló sún Felix débi tó wà yẹn eh, kí ló ń wá kiri owó kí ló ń wá ṣé nǹkan tó ló ń ṣe fún òótọ́ ni àṣírí bíbo lówó níní àṣírí felix bò ó ní ìwà mọ̀ọ́kọ́ tó ń wá ẹ gbà mí torí ọlọ́run kí ni mo fẹ́ ṣe báyìí ọ̀rẹ́ mi mi ò rí felix yẹn. sórí lẹ́fù tàwa yìí sùúrù la máa ní wọn dẹ̀ máa gbàdúrà ọlọ́run á ṣe ní rí lágbọ́ ọlọ́run bó ṣe bó ṣe lọ ọlọ́run á jẹ́ kó ti wá padà wálé láyà tàlàáfíà jọ ah. torí ọlọ́run má ronú jọjọ. mi ò lọ ọmọ kí ni gbọ̀ngàn tí kí ni solution bá ọlọ́run á ṣe ní rí ìwọ ṣáà ní gbàgbọ́ ó wálé lágbọ́ ọlọ́run pẹ̀lẹ́ má kì í mo má kì í ó ti sùn mí ni má kì í ọlọ́run aṣe ní ìragbọ́ ọlọ́run ti zu ẹ̀ ní àjọ máa lọ tó mo fẹ́ bọ́ọ̀sì tẹ́lẹ̀ náà ni pẹ̀lẹ́ ó ti zu ẹ̀ o ga o pẹ̀lẹ́. mo lè fò yí mo lè fọ̀hún ló mọ́mọ́ ọlọ́dún lè já sí náà díẹ̀díẹ̀.